Like what? àwọn èèyàn mọ̀ dáadáa nìyẹn ká tó máa bá làbárì lọ hmm, òun náà lélẹ̀. àwọn èèyàn láìkì láti gbọ́ eléyìí anthem wa lélẹ̀. Mm. Alọ́ mi, alọ́, alọ́ mi. mú àkókò ní kìíní ẹ̀tàn ní kí ló mú àkókò lójú ara àbòsí ló mú àkókò ní ẹ̀tàn ní alábòsí kòbò lójú ara ẹ ò ráyè lóde ògbólógbò ń jẹ́ lórúkọ méjì amóyè kú ọlọ́mọ àjíbí àrídàtọ̀wọ́lẹ̀ àwọn. wa kò bò lójú ara. Kò sí ló wa kò kó ní kiri. jọjọ́ ṣe rí ṣe dáadáa ni mo bá yín ẹ káàbọ̀ sórí abala ètò yìí nígbà dé kẹkà tí ẹ ẹ báwo ni ṣe dáadáa ni mo bá yín mo parí exam mi lánàá ara mi wálẹ̀ mi ìgbúdọ̀ jáde mi ìtẹ́rú tó ń jáde ọlọ́run má jàrí iná kànga wá ní ẹ torí ṣó tó ń ṣe báwo ló ṣe fẹ́ pass mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run pé mo parí ẹ̀ láyé àti àlàáfíà so mo free títí dìgbà tí màá tún fi lọ sí placement i have a eh, seven weeks placement tó ń bọ̀ lọ́nà so mo free dìgbà tí mo fi máa lọ ẹ káàbọ̀ sí orí abalẹ̀ ètò yìí mo rí pé gbogbo yín ti rí topic tí mo gbé síta pé báwo ni àwọn àlè kí ni èrò inú àwọn àlè sí ìyàwó ilé àwọn àlè lóbìnrin tí wọ́n ń do oko ìyàwó ilé tó ń do oko eh, ọkọ tó fẹ́ níyàwó sílé pàápàá nígbà tí ọkọ bá yin lo jáìsì ìyàwó ẹ̀ lójú àwọn àlè kí ni èrò inú àwọn àlè sí wọn kí ni èrè inú àwọn àlè lọ́kùnrin sí àwọn ọkọ inú ilé ẹni tó ń dóyàwó ẹ̀ kí ló wà nínú ọkàn ẹ̀ sí ọkọ ẹ̀ nínú ilé àwọn ọkùnrin wọn sábà ní problem yẹn wọn sábà ní issue àwọn kan máa fẹ́ enjoy ara wọn but obìnrin tí ọkùnrin dóńtà tọkùnrin yẹn dẹ̀ níyàwó inú ilé kí ni nǹkan tó wà nínú èrò obìnrin yẹn níta síyàwó inú ilé ìyẹn la máa sọ Ni alẹ́ yìí bọ̀ kí n tó lọ mo ní ìkọ̀kọ̀ tí mo fẹ́ play fún yín mo ń sọ̀rọ̀ ba kòlò hmm. bá ṣiṣẹ́ sọ̀rọ̀ ṣàbàrí kòlò yìí ẹ̀yin ọkùnrin tí ẹ ò kí ń dóyàwó yín mo fẹ́ play nǹkankan fún yín ní alẹ́ yìí màá fún yín ní background story yẹn ọmọbìnrin yẹn ó pàdé ọkùnrin kan ni ori platform mi fúnra rẹ̀ ló yọ sí ọkùnrin yẹn fúnra pàápàá fúnra rẹ̀ ọmọbìnrin yìí ó like ọkùnrin yẹn ó sunkún lọ bọ́kùnrin yẹn wípé ọkọ òun ò kí ń dóhun nílé ó lọ́kọ òun ń dóhun ọkùnrin yẹn náà ti wá bá mi fún ṣàbàrí kò lò but àwọn tí wọ́n rí distance ó wà láàrin wọn kò jẹ́ kó lè pick wọn ọkùnrin náà ń wá ẹni tó máa máa dó ìyàwó ọkùnrin ò kí ń fún ọkùnrin lóbòdó nínú ilé ọkọ ọkọ obìnrin kò fún obìnrin ní okodo nínú ilé but obìnrin yẹn ló lọ ṣe sí ọkùnrin yẹn níbi tí ó bá tí okó dídó bá obìnrin yẹn láyàdé anybody má bu obìnrin yẹn o torí wípé mo sọ fún yín pé ó dùn ún gbọ́ kí ọkùnrin kí obìnrin fi oorun dun obìnrin ọkùnrin torí ọkùnrin lè wá alternative but kò máa ń difficult fún obìnrin míì pàápàá tí ò bá ṣerú ẹ̀rí láti gbé ara ẹ̀ lẹ̀ fún ọkùnrin míì typical example mo fẹ́ show yín lénìí mo fẹ́ kẹ́ gbọ́ sétí mo ẹ má jẹ́ kí n sọ kí n tó play kíní yẹn kẹ́ gbọ́ sétí kẹ́ lè fi concretize nǹkan tí mò ń sọ lánàá wípé ó dùn ún gbọ́ sétí kí obìnrin fi ìyà òbò jẹ ọkùnrin pátápátá ọkùnrin á wá alternative be kò ń ṣe nǹkan tó dáa gbogbo ọ̀nà tó òfin ní fi ìyà òbò jẹ ọ̀yàwó ẹni kó wá tó bá máa tèèkì ẹni wípé kó o lọ dóòbò míì láti gbé sórí kó lè ríyàwó ilé ẹ̀dọ́ tó bá ẹ mọ̀ lẹ́ni bóyá ó bẹ́tà kẹ lọ ṣe yẹn àbí kẹ gbọ́ nǹkan tó ṣẹlẹ̀ sí obìnrin kí n tó máa bá òpó kí n tó máa bọ́rọ̀ lọ ẹ gbogbo ẹ̀yin tí ẹ fẹ́ ra tí oko yín ò ṣiṣẹ́ tẹ fáìn ara yín nínú wàhálà báyìí tí ọkọ ìyàwó yín déta màá sọ gbogbo nǹkan tó lè ṣẹlẹ̀ tó ṣẹlẹ̀ sóbìnrin yẹn gbọ́ nínú nínú nínú voice note yẹn torí mo sọ fọ́kùnrin yẹn pé màá play ẹ̀ àwọn nǹkan tó lè ṣẹlẹ̀ náà ẹ gbọ́ ẹ jọ ẹ pé Ebony sí orí plus four four seven four four eight one nine eight two five six tẹ́ bá fẹ́ ra gbogbo oògùn ìdákọ́lẹ̀ gbogbo oògùn tí kì í jẹ́ kókó ṣiṣẹ́ gbogbo oògùn tí ó máa ń jẹ́ kí ẹpọ̀n kó jáwọ́lẹ̀ tí ẹpọ̀n máa máa lu ojú òbò pàpàpà gbogbo àwọn oògùn e, tó yẹ pé tẹpọ̀ tó ti jáwọ́lẹ̀ tó máa gbé dúró ẹ pé ẹ bónì sí plus four four seven four four eight one nine eight two five six aṣíwájú elégbòogi ní nàìjíríà ẹ pè wọ́n sórí plus two three four eight zero three three five three zero four one four ẹ̀yin tẹ́ bá tẹ́ bá lè rà ní UK tẹ́ fẹ́ rà ní naija ẹ pè aṣíwájú elégbò igi sí orí nọ́mbà yìí ẹ pè ní ẹ pè ẹ kọ yẹn sílẹ̀ plus two three four eight zero double three five three zero four one four plus two three four eight zero double three five three zero four one four fún cash fx ẹ pè cash fx sórí plus four four seven nine three zero five three nine eight five four ẹ̀yin tí ó yẹ kí cash fs bá set up tí ò tí ì ráyè èrò pọ̀ lọ́wọ́ wọn gan mo dẹ̀ dúpẹ́ pé gbogbo àwọn tó ń pè mí pé wọ́n ráyè àwọn mo béèrè lọ́wọ́ wọn wípé ṣé ó jẹ wọ́n lówó wọ́n ní kò gbá àwọn kò dẹ̀ já àwọn lówó ṣùgbọ́n kò ráyè láti bá wọn set up so ẹ máa ní sùúrù ẹ máa take turn yín ni ẹ má wọrí ẹ pè wọ́n èrò yẹn ti pọ̀ jù ẹ pè wọ́n sórí plus four four seven nine three zero five three nine eight five four cashfx fún iléeṣẹ́ danabix láti ra ilẹ̀ tó péye láti ra ilẹ̀ mímọ́ láti ra ilẹ̀ tí ò ní fún yín ní wàhálà lọ́jọ́ iwájú wàhálà ọmọ onílẹ̀ wàhálà wípé wọ́n tún ti tú ilẹ̀ tà ẹ pè iléeṣẹ́ danabix sórí plus two three four nine zero four seven seven nine seven three five two plus two three four nine zero four seven seven nine seven three five two danabix ẹ lè sanwó lẹ́ẹ̀mẹ́ta fún yọ̀mí èyí tẹ́ fẹ́ ṣe ṣàbáríkòlò ní nàìjíríà ẹ ẹ nídìí láti pè mí èyí tẹ́ fẹ́ ra bèbè ní nàìjíríà ẹ ẹ nídìí láti pè mí ẹ pè yọ̀mí sórí plus two three four nine zero nine one two zero zero four six seven ẹ ẹ nídìí láti pè mí ṣùgbọ́n kó o tó sanwó yẹn wo ara ẹ wò má tó o bá ti sọra jù má san tó o bá bóra má san tó o bá look good tó o bá clean má san it's non refundable wo ara ẹ wò kó examine ara evaluate ara ẹ kó o tó san owó fún yọ̀mí o plus two three four nine zero nine zero nine one two zero zero four six seven ní nọ́mbà yọ̀mí ẹ̀yin tẹ́ fẹ́ ṣe ṣàbàríkòlò ní nàìjíríà tẹ́ dẹ̀ fẹ́ ra bèbè tẹ́ fẹ́ top up ẹ jẹ́ ká wá kọ́kọ́ bẹ̀rẹ̀ nípa voice note yìí tẹ ba ti gbọ́ voice note ke kẹ gbọ́ nǹkan tó ṣẹlẹ̀ sí obìnrin yẹn nígbà tí wọ́n dé hotel obìnrin yẹn ló fi owó ara ẹ̀ ló fi lọ gba hotel ó mìtì bọ̀bọ̀ yẹn ní orí platform yìí òun fúnra rẹ̀ ló tòsí bọ̀bọ̀ yẹn ó wá dàbẹ́ ni pé ẹni tó máa kú pàdé ẹni tó fẹ́ pa bọ̀bọ̀ yẹn ń jìyà òbò nínú ilé obìnrin yẹn ń oko àwọn méjèèjì pàdé ara wọn bọ̀ níbi tó bá obìnrin yẹn lẹ̀dẹ́ òun ló lọ sanwó hòtẹ́ẹ̀l ó nítorí pé ọkọ òun ò dóhun ìgbà tí wọ́n dé hòtẹ́ẹ̀l kí ló ṣẹlẹ̀ ẹ wá gbọ́. ẹ farabalẹ̀ kẹ́ ẹ gbọ́ dáadáa o pàápàá ẹ̀yin ọkùnrin ọ̀rọ̀ yìí kàn tá a bá ti wá gbọ́ ọ̀rọ̀ yìí tán màá wá sọ àwọn implication tó wà nínú irú nǹkan báyìí tí obìnrin yẹn ṣe obìnrin yẹn ṣe irú nǹkan báyìí kò mí wípé ọkùnrin yẹn ti bọ́ nínú ewu ìyẹn ọkọ ilé ẹ̀ ẹ wá gbọ́. ẹ káàárọ̀ sista Yinka as per nǹkan tí mo fẹ́ sọ fún yín um, there is this lady I actually met on Facebook she's a married woman just like myself and when we got to meet mo ṣáà ń bèrè lọ́wọ́ pé um, kí ni reason being a married woman then coming on Facebook at the same time ó sọ fún mi pé ọkọ um, kò satisfy um as usual again uh, just like even for the last year it's maybe only three times or so ni ọkọ òun meet òun and tó bá lè fẹ́ ṣe gan-an ó máa ṣe ṣùkẹ́ṣùkẹ́ ni something like that pé nǹkan kankan tó ń mú òun jáde síta nìyẹn ah, mo ní pé náà jẹ́ kó mọ̀ pé in my own case too um, I'm not really get that vibe for my for my own wife and um, and tí mo bá fẹ́ ká jà the only thing is just for me to see how we can just do it from outside can get what I want from outside and come home as if nothing happens and everything flows. So now agreed. she's so keen to meet me. She she discussed, she told me um, hey, this is how you want it, this is how I want to be um, made love to. This is fọkùnrin yẹn bó ṣe fẹ́ kó dùn. like pé on come but you can only come when she is sucked. So if her pussy is sucked, that is only time she comes. I said, okay, okay, okay, that's no problem. So we give it to her. She book hotel she she was the hotel maybe an hour before I got there. She called me, "Where are you?" I told her I was on my way. You know that kind of thing. She personally booked the hotel. She just she was she has mixed it. Now, on getting the hotel, she has already showered. She has she's was ready for me. So when I got in, I showered as well. And but unfortunately, when we are about to start stuff and The next thing she said is <laughs> we should just do it slowly or that um, it's as if nǹkan tó ṣe yìí gan kò tiẹ̀ wá yí òun mọ́ pé òun mọ̀ ah, ṣé kíní ṣe ah, but when it's now pé kíní is now reality, over reality she's the kind of person that she has not done this thing for the past um, 15 years in the marriage so kíní yẹn wá ń ṣe mí kàyéfì ah, ah, ìwọ tó pásínálì gba òtẹ́ẹ̀ tó ṣe kíní kan tó sọ táyé máa ṣe báyìí níta máa dúra wáyé léyìí tá máa ṣe nìyẹn òun ló wá sọ fún mi sí pé bí ó dàbí pé tóun ṣe tó ti mo ṣe ń súnmọ́ òun yẹn ó dàbí pé ọkọ òun wò òun lọ́ọ̀kan so ó ṣàyẹ pé ah, ah but unfortunately throughout the night you couldn't do anything wọ́n rò pé ah wọ́n ń ṣe mí kàyéfì this ah ṣé kò ń ṣe ń dájọ́ sọ̀rọ̀ àbí kí ló ṣẹlẹ̀ ó sọ pé òun ò ṣe rí and she just so loyal to the man but mo realize pé ó dà pé ah ọkọ yẹn ó ti ó push yẹn ni she is it is not her person it is not her person doing all this kind of thing and ìmọ̀ àwọn ẹ̀fọ́ okay I have to respect her integrity and kind of thing I just left it we couldn't do anything despite the fact that I were naked so yìí ló wá ń ṣe mí ní kàyéfì pé ah ah so àwọn obìnrin kan tó ṣì wà tó wà so loyal to the husband to the fact that pé tó má tẹ̀fẹ̀ bọ́kùn mi gan ní fún ọ̀bá gbàdá ìpọ́kùn wọn yẹn ọkọ ọkọ wọn yẹn ń wò wọn ni ah so nǹkan tó ń sọ pé kí n discuss pẹ̀lú yín nìyẹn ṣé ẹ fẹ́ kí n tún play àbí kí n explain it. I just have to let go but she, she said okay I should just give her some time and kind of thing. I said, okay, no problem. I just need to respect her integrity and her person so wọ́n ń sọ fún yín okay ẹ ṣe gan. ṣe fẹ́ kí n play àbí kí n fẹnu explain ẹ̀ ẹ̀yin tẹ́ bá ṣe ń join ṣe fẹ́ kí n tún play àbí ẹ fẹ́ kí explain nǹkan tó ṣẹlẹ̀ ẹ jẹ́ ká gbọ́ ṣe fẹ́ kí n play àbí kí explain nǹkan tó ṣẹlẹ̀. okay kí n explain ẹ̀ ní yorùbá ọmọbìnrin yìí ó meet ọkùnrin ọkùnrin ti register pẹ̀lú mi fún ṣàbàrí kò but àwọn obìnrin tí wọ́n tó meet ọ̀nà tó jìn tó wà láàrin wọn kò jẹ́ kí wọ́n lè ríra so wá ń dúró fún another person lórí platform lórí eh, Facebook ni ọmọ obìnrin yẹn ti ṣe sí náà ti meet ìgbà tí wọ́n wá meet wọ́n wá bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ ọmọbìnrin yẹn wá sọ fún ọkùnrin wípé kàn mọ̀ pé òun wá okó pé ọkọ òun ti pa òun tí kò ṣe dáadáa pẹ̀lú òun mọ́ wípé tó bá tiẹ̀ máa ṣe gan á ṣe ṣùkẹ́ṣùkẹ́ á fòun sílẹ̀ ọmọbìnrin ọmọkùnrin yìí náà ní òun ò gẹ́ẹ̀tì sensation pẹ̀lú ìyàwó òun mọ́ pé ìyàwó òun náà òun ò rí nǹkan kan lára ẹ̀ mọ́ ṣẹ́rí pé gẹ́gẹ́ ṣe gẹ́gẹ́ àwọn méjèèjì pàdé ọmọbìnrin níbi tó ka lára dé torí pé ó ti mí ìsoko tipẹ́ tó ti dóko òun ló lọ fi owó ara ẹ̀ gba hòtẹ́ẹ̀lì tí wọ́n jọ máa lọ according to this guy nígbà tó gba hòtẹ́ẹ̀lì yẹn ó ti dé inú hòtẹ́ẹ̀lì yẹn one hour before the time tí bọ̀bọ̀ yìí dé hòtẹ́ẹ̀lì nígbà tí bọ̀bọ̀ yìí máa dé hòtẹ́ẹ̀lì lady yẹn ti wẹ̀ ó ti ṣáwà ó ti tẹ́ra ẹ̀ sílẹ̀ pé àwọn máa dóra wọn ìfà kan tó dé hòtẹ́ẹ̀lì yẹn ló ti bẹ̀rẹ̀ sí ní sọ fún ọkùnrin yìí wípé bóun ṣe fẹ́ kó o dóhun rèé bóun ṣe fẹ́ kó o dóhun rèé wípé òun máa ń fẹ́ kí wọ́n lá òun ó ti sọ fún lọ́nà ẹni tó ti dó tipẹ́ tó tipẹ́ tí wọ́n ti dó bóun ṣe fẹ́ kọ́ dóhùn rè bóun ṣe fẹ́ kọ́ dóhùn rè ó máa fẹ́ kọ́ láòbò nígbà tó máa fi dé hòtẹ́ẹ̀lì yẹn ọkùnrin yìí ba tó ti wẹ̀ tó ti léra ẹ̀ sílẹ̀ lọkùnrin náà bá ṣáwà torí ọkùnrin gan ti sọ fún mi pé àǹtí nǹkan òun fóbò òun fóbò òun fóbò ó wá ṣáwà pé à nǹkan tóun wá òun ló wọlé lóun gbẹrẹ báyìí ó ṣáwà ìjẹ́ kó dẹ̀ súnmọ́ obìnrin tó obìnrin tó ti fẹnu dúnàdúrà tó ti fẹnu ń ya ọkà pé irọ́ o ó bó ṣe máa dóhùn rèé o máa lá òbò òun o kóun lè kọ́ ọmọ òun ò tí ì ṣe o bí obìnrin ṣe sọ pé bó ṣe ní òun dàbẹ ni pé òun rí ọkọ òun níwájú òun nìyẹn ó ní kò bá lè kò bá lè gbà kóun fọwọ́ kóun mọ́ ẹni tó ti bọ́ra sílẹ̀ ẹni tó ti ṣáwà tó ti rẹ́dì láti dóko ó ní bó ṣe ti sọ pé òun rí ọkọ òun níwájú òun nìyẹn pé for the past fifteen years tóun àtọkọ òun ti marry kò tí ì dóko ta so ó wá ní àti ṣé wá ń já òun láyà pé ṣe ló dàbẹ́ ni wípé ọkọ òun wà níwájú òun wípé ọkọ òun wà níwájú òun báyìí wípé nítorí ẹ̀ ni ẹ̀rù ni kò kò ṣe lè ṣe bọ̀bọ̀ ìwà ni Ọlọ́run tún wá jẹ́ ẹni tí pẹ̀lú bí agro ṣe mú bọ̀bọ̀ yìí tó bá jọ́kùnrin míì ni á tọ̀kẹ̀ out of it á mọ̀rọ̀ sí lórí apàpàdo bọ̀bọ̀ yìí ni wípé òun wá wò ó pé ah pé òun fẹ́ respect integrity ẹ̀ wípé òun rí genuinely pé kò ṣeé rí pé ọkọ ẹ̀ ló ti sí wípé òun ò believe pé irú àwọn obìnrin bẹ́ẹ̀ yẹn ṣì wà irú àwọn obìnrin bẹ́ẹ̀ yẹn ṣì wà but ẹ jẹ́ kí n sọ fún yín kò ń ṣe obìnrin yẹn ló ṣiṣẹ́ yẹn ọkùnrin gan ló wà responsible ọkùnrin gan ló ní self eh, control because obìnrin àwa ta ti dé stage yẹn tó ti dé stage tóbìnrin ti wẹ̀ tó ti dé stage tóbìnrin ti wẹ̀ tó ti bọ́ra sílẹ̀ pé òun fẹ́ dóko it only takes tó dẹ̀ tí ẹ má gbàgbé obìnrin ti sọ weak point ẹ̀ fún ọkùnrin kan tó lọ tó bá jẹ́ pé ọkùnrin yóò ń ṣẹni tó ní self control nǹkan tó kọ̀ ní láti ṣe òun ni láti manipulate obìnrin yẹn and láti take advantage information tí obìnrin yẹn ti fún kó tó lọ á dẹ̀ gbẹnu sí abẹ́ á sí ni máa lá òbò ẹ̀ á do so kò ṣe obìnrin yẹn ló ṣiṣẹ́ ọkùnrin yìí ló ṣiṣẹ́ á ẹnu sí abẹ́ obìnrin yẹn ti sọ pé tó bá ti gbẹnu sábẹ́ mi o go on sọ̀hún ni á dẹ̀ gbé ẹnu sábẹ́ ẹ̀ á fọwọ́ mú ọyàn ẹ̀ á sábẹ́ ẹ̀ do so tó túmọ̀ sí wípé kò sí ẹni tí ò lè fall into temptation ọlọ́run nìkan ló lè ṣàánú wa ẹ̀yin ọkùnrin mo fẹ́ kẹ́ kọ́ ọgbọ́n ẹ̀yin tẹ́ ẹ máa ń sọ ọ̀rọ̀ pé obìnrin kan kó fi lé ọkọ lẹ̀ aṣẹ́wó ni kò easy láti fi lé ọkọ lẹ̀ bẹ́ẹ̀ yẹn ńṣe ni kí ọkùnrin ṣe ojú ìṣe ẹ̀ kò easy láti fi lé ọkọ lẹ̀ lórí okó nìkan tó bá jẹ́ wípé ọkọ tó ń ṣojú ẹ̀ nínú ilé tó ń tọ́jú ilé níṣe ni kí ọkùnrin kó ṣe kó ṣe ojú ìṣe ẹ̀ gẹ́gẹ́ bí ọkùnrin because tí ò bá ń ṣe wípé ọlọ́run fi ọkùnrin yìí ṣe gàrí tíra obìnrin yẹn ọkùnrin yìí á do kò ń ṣe pé obìnrin yẹn ló ní self control ọkùnrin yìí ni kò kọ́sọ ọkùnrin yẹn lẹ́ni tí obìnrin yẹn ti fún ní gbogbo information tó require láti do kó tó dé hotel rárá obìnrin yẹn ló fi owó ara ẹ̀ san owó hotel ìkan tún ṣẹlẹ̀ lẹ́nìí obìnrin yẹn ti dúnàádúrà pẹ̀lú ọkùnrin yẹn ẹ máa kọ́gbọ́n lórí ètò yìí mo lè fi kinní yẹn wọ̀nyí tó bá dàbí irọ́ torí ọkùnrin yẹn sẹ́ǹdì ẹ̀ sí mi màá fi wọ̀nyí sìn. màá fi wọ̀nyí ẹ wo ọkùnrin yẹn ti book hotel hotel tó book rèé ó ti book hotel tí wọ́n jọ máa lọ lẹ́nìí obìnrin yẹn kọ̀ déédéé pé pé òun ní covid òun ò lè lọ ọkùnrin yẹn dẹ̀ sọ pé àsàtìdájí àárọ̀ tó fẹ́ book hotel yẹn ó ní ọkùnrin obìnrin fóònù go ahead married woman ni olófò ní go ahead ó lóun wá book ẹ̀ tán ó ló ṣẹ̀ wá ń sọ fóun pé òun ní malaria àtìgbà yẹn kò dẹ̀ gbé kọ́ọ̀lù mọ́ tó túmọ̀ sí wípé àwọn ẹ̀yin ọkùnrin tí ẹ ò dóyàwó yín àwọn obìnrin yín nẹsẹ̀ síta ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin wọn ò ṣerú ẹ̀ rí ṣùgbọ́n ẹ má fi wípé gbogbo ìgbà ni àwọn ọkùnrin yìí máa máa rí angel nínú ọkùnrin bó ṣe rí eléyìí torí ọkùnrin yìí ni ọlọ́run fi ṣe gàrí tíra obìnrin yẹn láti má do ká ní àwọn ọkùnrin tí wọn ò ní self control tó ń ya wèrè ni nǹkan tó ti mú obìnrin yẹn sanwó hòtẹ́ẹ̀lì tó ti dé inú hòtẹ́ẹ̀lì yẹn á do ẹ̀yìn òkú là ń jàkàrà á ti dókò yẹn tán and the moment tó bá ti do níjọ́ yẹn tó ti dùn mọ́ tó ti do tó ti gbọ́n jìgìjìgì ní alẹ́ ẹjọ́ yẹn kò tiẹ̀ ní wọ́rì bóyá ọkọ òun ò dóhùn mọ́ kò ní padà fẹsẹ̀ sínú ilé mọ́ and ẹ tún wá mọ nǹkan tó máa ṣe tí obìnrin bá ti bẹ̀rẹ̀ sí ní dókò ta pàápàá irú àwọn obìnrin báyìí tí wọn ò ṣe rí bóyá wọn ti bá ọlọ́run wọn dá májẹ̀mú pé wọn ò ní ṣe ṣùgbọ́n tí ó jẹ́ pé ìwà ìbìkítà ọkùnrin ìwà ìbìkítà ọkùnrin ìwà ìlọ́gbọ̀n ọkùnrin mú wọn lọ ṣe wọn ò ní fi ojú re wo ọkùnrin yẹn mọ́ wọn á máa wò wípé ọkùnrin yẹn mú àwọn dá si sí ẹlẹ́dàá wọn ọkùnrin yẹn wọn ò ní fọ ní fojú rẹ̀ wò mọ́ wọn inú wọn ò ní ever dùn sí ọkùnrin yẹn mọ́ because wọn máa wò ó pé ọkùnrin yẹn mú wọn kùnà níwájú ẹlẹ́dàá wọn fúnrara wọn wọn máa kan ara wọn mọ́ àgbélébú wọ́n á dẹ̀ máa wò wípé ọkùnrin yẹn náà ó máa máa wò ó wípé òun ló jẹ́ káwọn fall torí eighty percent obìnrin tó bá ń lọ ní ọkọ wọ́n máa ń sọ pé bye bye tó játijàti bye bye tó jágbajàgba olúyinká ti fẹ́ máa rí bye bye tó játijàti bye bye tó brọ́dà ẹgbẹ́ ẹ̀kọ̀rọ̀ olúyinká ti fẹ́ máa rí bye bye tó játijàti nǹkan tí ọ̀pọ̀lọpọ̀ obìnrin máa ń sọ nìyẹn wọ́n máa ń fẹ́ wà honest wọ́n máa ń fẹ́ wà faithful sí ọkọ wọn bẹ́ẹ̀ ìgbà tó o bá fi wọ́n sílẹ̀ tó o bá dó wọn wọ́n á nẹsẹ̀ síta ìgbà tó bá ń bàtà wọn emotionally ìgbà tó bá ń bàtà wọn psychologically wọ́n á nẹsẹ̀ síta tó bá dẹ̀ nẹsẹ̀ síta wọ́n wá bẹ̀rẹ̀ sí ni máa gbé ẹ fi abẹ́ inú àti ọkàn ṣépè fún ọkùnrin tó jẹ́ kí wọ́n nẹsẹ̀ síta nítorí ìmíì gan a máa sọ wípé a máa fi ọmọ tó tí ì ṣépè pé kàkà tóun bá máa fi nẹsẹ̀ síta kí nǹkan báyìí ṣe ọmọ òun torí wípé kò rí ọjọ́ iwájú nítorí pé kò anticipate pé nǹkan kan lè ṣẹlẹ̀ tó lè mú òun nẹsẹ̀ síta yàtọ̀ sí àwọn obìnrin tí ìranù tó jẹ́ pé wọ́n ti fomi ìranù fọ̀ but eighty five to ninety percent obìnrin tó ń ṣèranù lẹ́ni tó ń wà nílé ọkọ lẹ́ni kí obìnrin bá lè díjú sọ pé òun fẹ́ fẹ́ ó fẹ́ bímọ fún ẹ kò ní mind láti láti jẹ oko ẹ̀gbẹ̀gbẹ́ eighty five percent wọn nǹkan tó ń ṣẹlẹ̀ ló tì wọ́n síta tó bá dẹ̀ ti lọ báyìí wàláì wọn ò ní nífẹ̀ẹ́ ọkùnrin yẹn mọ́ o wọn ò dẹ̀ ní padà sínú ilé ká ní wípé ọkùnrin yìí ò kò kọ́ṣọ̀nà rẹ̀ kó pàpà do obìnrin yẹn tó dẹ̀ lè wu ìwà yẹn ó lè do ká ní kò kọ́ṣọ̀nà rẹ̀ honestly obìnrin yẹn ti bọ́ta nìyẹn and i have mo ní wọn bẹ́ẹ̀ yẹn so ẹ̀yin ọkùnrin ẹ̀yin lẹ ní ọ̀rọ̀ yìí tí obìnrin yìí bá sọ wípé òun ò ṣe tẹ lọ balẹ̀ ní tó lóun ò ṣe tẹlọba lánàá tó lóhun níjọ ọ̀la tó lóhun ò ṣe ìyẹn ò wá mí wípé kẹ capitalize on that níwọ̀n oṣù mẹ́ta kẹ má tàn kẹ má fọwọ́ kàn kò sí nǹkan kí nǹkan tí obìnrin ò bá ṣe tó bá jẹ́ wípé okú ẹ̀ ò le pé ẹ bó nì pé aṣíwájú elégbòogi lórí plus two three four eight zero three three five three zero four one four plus two three four eight zero three three five three zero four one four àbí kò pé bóni níbikíbi tó o bá wà ní diaspora sórí plus four four seven four four eight one nine eight two five six kí okó ẹ lè padà ṣiṣẹ́ wá gbọ́ o tó bá jẹ́ pé onídìí tí ń rìn lọ nínú ilé àbọ́lọ́yàn pẹrẹ lọ dọ́gbọ́n sọ̀rọ̀ ara ẹ tó o máa lè gbé sí ọpọlọ lọ máa dóyàwó ẹ tó o bá dọ́gbọ́n sọ̀rọ̀ ara ẹ kó ṣe mẹ́nu mọ́ hmm. kó o fi ọ̀rọ̀ ayé rẹ ṣe bẹ́ni pé ṣe ló jẹ igún tó bá ti dọ́gbọ́n sọ̀rọ̀ ara ẹ̀ níta tó ṣe mẹ́nu mọ́ tẹ́nu ẹ̀ papó ọkùn ìyàwó ẹ̀ ò ní mọ nǹkan tó wà lórí ẹ̀ tó fi ń dó òun ti ẹni wípé kò má anything kí anything má jẹ́ kó lè má pa anything tí ò ní jẹ́ kó lè perform responsibility ẹ̀ nínú ilé bó bá kọjú sí ẹ kó o tá o bó bá kẹ̀yìn sí ẹ kó o tá o bó bá kùwọ̀ nìkan kó o tẹ̀rù ara ẹ̀ pa bó o bá lọ dónídìí ńlá ń bó o bá sọ fún yàn kò sẹ́ni tó máa mọ̀ òbò kò kí ń lẹ̀ mọ́ oko o òótọ́ lèmi sọ. kí ni ẹ̀yin ń pè mí fún sìn kí tó bẹ̀rẹ̀ ṣó èní ìgangan hello. hello. yes. hello. hello hello. ẹ kalẹ̀. ẹ kalẹ̀ o kí lẹ fẹ́. ẹ jọ̀mọ́ pípẹ́ ń di some pictures àti some messages ní tẹ́lẹ̀. mi ò ṣe ṣàbárí kòrò lórí kinní yìí ẹ má bí mi nú o ẹ jọ nítorí ọlọ́run ẹ má pè mí sí orí nǹkan tí a ò sọ lórí ètò yìí ẹ má pè mí sí orí nǹkan tí a ò sọ ní orí ètò yìí lálẹ́ yìí mi ò ṣe ṣàbàríkòlò àwọn tó ń pè mí fún ṣàbàríkòlò wọn mọ bó ṣe ń pè mí fún ṣàbàríkòlò à ṣàbàríkòlò wẹ́bsáìtì ẹ̀ ń bọ̀ lọ́nà nǹkan tí mi bá ti sọ lórí ètò yìí ẹ má pè mí fún o ẹ má pè mí fún tẹ bá dẹ̀ fẹ́ pè mí ẹ pa nǹkan tẹ́ ẹ fi ń gbọ́ nǹkan kẹ́ ẹ tó pè àbí kẹ́ súnmọ́ kúrò ní ibi Facebook yín kẹ́ tó pè tí bá ti ń gbọ́ kinní lábẹ́lẹ̀ awífún ni kó tó dá ni àgbàjàkadì ni màá pa fóònù yẹn màá block onítọ̀hún tẹ́ bá ti fẹ́ pè mí ẹ kúrò nídìí Facebook ẹ má díẹ̀ pè mí sórí ṣàbàrí ẹ má pè mí lórí ṣàbàríkòlò àwọn tó bá fẹ́ ṣe ṣàbàríkòlò Nàìjíríà mo ti sọ ẹni tẹ́ máa pè fún yín àwọn tó bá fẹ́ pè mí ní diaspora ẹ pè mí pàápàá àwọn obìnrin ẹ pè mí ní kọ̀rọ̀ ọkùnrin lè pè ní gbangba bọ́ ẹ pè mí kọ̀rọ̀bọ̀ lálẹ́ yìí o tí àyè bá wà mo lè tèkì gbọ́n bóyá some calls lórí ṣàbáríkòlò but mi ì ṣe ṣàbáríkòlò lálẹ́ n tá a fẹ́ sọ lálẹ́ yìí ni wípé ẹ̀yin kí ni e, kí ni èrò àlè obìnrin tí ọkùnrin ń dóńta èrò wo ló máa ń wà nínú ẹ sí ìyàwó inú ilé ọkùnrin torí pé nígbà míì àwọn obìnrin ìta wọ́n máa ń rò pé ó wà rosy rosy fún obìnrin inú ilé ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà kan ìgbà míì gan àwọn àlè ń ta máa ń enjoy ju ìyàwó tó wà nínú ilé lọ but àlè ò kí mọ̀ nítorí pé ìta làwọn wà inú ilé náà wà wọ́n máa ti bìlí pé ẹni tó ń ná adúró ilé ìfáwọn níta ah oríṣiríṣi nǹkan ló máa máa ṣe nínú ilé but nígbà míì kò kí ń rí bẹ́ẹ̀ so ẹ̀yin tí ẹ ní man friend ẹ̀yin ni mo fẹ́ kẹ́ pè wọlé ẹ má parọ́ first three máa gba ẹ̀bùn lọ́wọ́ mi ẹ̀yin tẹ́ ẹ ní man friend tẹ́ ẹ ní tẹ́ ní àlè tẹ́ ẹ ń do ẹni tó níyàwó lé àwọn ni kọ́ọ̀lì yìí wà fún ẹ̀yin ọkùnrin náà tẹ́ ẹ ní àlè tẹ́ ń do obìnrin tó ní ọkọ lé kí ni èrò oyún yín sí àwọn ọkọ wọn ẹ̀yin ọkùnrin náà kí ni èrò ẹ̀yin obìnrin kí ni èrò inú yín sí àwọn ìyàwó wọn ó níbi tí mò ń lọ bọ̀ mo kọ́kọ́ fẹ́ gba àwọn calls kan the number to call is plus four four seven four zero four eight five one two three four ẹ mọ̀ pé kò sí irọ́ lórí ìkànnì yìí àfẹ́rọ́ hmm. hello. hello ẹ kalẹ́ ma. ẹ kalẹ́ o. yes ma àti nǹka ẹ wò ni yóò ní bàjẹ́ ọlọ́run ṣe rí ètò bẹ́ẹ̀ ṣe lálẹ́ gangan jọ́ọ̀dà ti pè mí lẹ́ńbà yìí just like bíi pé èmi lẹ̀ ń bá wí because àmì ká omi jẹ́ ẹnìkan jẹ́ like mi ì láìkì ẹ̀ mi ì mi but what ni tí mo pass at that now ìgbà mi ó ń push me, ó um, push me, come, um, an push me, come. Hmm. bẹ́ẹ̀ pé mi ìgbà mi gan mi ìmọ̀ tí See? fẹ́ ṣe ṣe ẹ ṣe mà á ìgbà wo náà ti dó yín ìgbà wo náà ti dó yín gbẹ̀yìn. Ah. àti ká ó ti pẹ́. ó ti pẹ́ ó ti tó how many months. Ah. at least ó máa tó bí i bí two months báyìí. àkò ah, tí ì pẹ́ two months ẹ eh, but ọkọ yín ń kọ́ ṣé ìjọ gbélé ni ṣé ìjọ gbélé ni. àjọ ń gbèrè àjọ ń gbé bí kéèyàn máa bí kéèyàn máa fààyàn kó jẹ́ pé ẹ mọ̀ kéèyàn máa fààyàn náà tó jẹ́ pé òun ló máa ṣẹ̀ṣẹ̀ máa pè ó máa dàbí pé àbí òun fọ̀ọ̀sà rẹ̀ ni àbí ọkọ̀ ẹ̀wọ̀ so nínú ẹ má bínú ẹ má bínú nínú experience yín pẹ̀lú wọn ṣé ẹ̀yin náà wá gbàgbọ́ pé òbu a máa sú oko. ẹni nínú experience yín pẹ̀lú ọkọ yín tó yẹ pé ẹ̀ ń fà ọkùnrin tó ti ń fokó lé yín káàkiri nínú ilé tẹ́lẹ̀ tó dẹ̀ wá di ẹni tẹ́ ń fà. tẹ́lẹ̀ bẹ́ẹ̀ ni mi ò mọ tó fà o. ṣé ẹ wá gbàgbọ́ pé òbò a máa sú oko tí èèyàn ò bá rí nǹkan kan tó lè máa fi jíńjà oko yẹn. Hmm. mo mo mi ò lè sọ ṣáà tẹ́ ẹ̀ bá lè sọ kí ló dé ọkùnrin tó ń lé ẹ kiri pẹ̀lú kó tẹ́lẹ̀ tó dẹ̀ wá di pé òun fà á kò dẹ̀ fẹ́ dú ẹ kí ló ṣẹlẹ̀ ẹ má jẹ́ ká ẹ jẹ́ ká kọ́là kúrò lẹ́kọ̀ọ́ kí lè mi àti yín rò pé ó ṣẹlẹ̀ because ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà mo ti sọ fún yín ọkùnrin mi á fẹ́ dó ìyàwó ẹ̀ ṣùgbọ́n kò sí nígbà tó kó ò bá le ṣó máa fipá le kó ni ó kó ò ní le nì kò lè fipá le kó á jọ̀ǹjọ̀ǹjọ̀ǹjọ̀ǹ kò ní le àfi tó bá lè lo oògùn tó lè lórú àwọn nǹkan tá à ń sọ yìí náà ìgbà ìmí ìgá tí ẹ lò gangan tó bá ti ṣe túkẹ́túkẹ́ láàrin òṣẹ́jú márùn báyìí ó ti tán so kí ló fà á kí lẹ rò pé ó fà á kò dẹ́ ṣe wípé gbogbo ọkùnrin tí ò dóyàwó ẹ̀ ni ò lọ́ọ̀fù ìyàwó ẹ̀ ọkùnrin míì lọ́ọ̀fù ìyàwó ẹ̀ tẹ́ pé lọ́ọ̀fù yẹn gan ti ń affect àti dó ìyàwó ẹ̀. ṣe rí nǹkan tá a ṣe ń sọ fún yín ṣe rí nǹkan tá a ṣì ń sọ fún yín pé tẹ bá fẹ́ pè kẹpa nǹkan tẹ fi ń gbọ́rọ̀ ṣe rí nǹkan tá a ń sọ fún yín. hello. hello yes. ẹ kalẹ́ ma. ẹ kalẹ́. kí lè ròyìn tẹ bá ń dó kí lè ròyìn ni kí ló máa ń wà nínú yín tẹ bá ń dó àlè. The number to call is plus four four seven four zero four eight five one two three four anyway ẹni yìí èmi ò ẹni tó bá ti pè mí ṣeré ó máa risk block ni o tó bá ti pè mí tí ò bá ti sọ̀rọ̀ ó máa risk pé kí n block ẹni má wàá waste time mi. Two. Hello? No. No ẹ lọ ẹ kalẹ ma. ẹ kalẹ o. ẹ kú ètò o. Hmm, à àwa mo ní boyfriend kan tẹ́lẹ̀ náà tó níyàwó ilé. ok kí wàá lè ròyìn sínú ìyàwó ẹ. initial kí lẹ wí. kí wàá ní àwọn èrò yín sí ìyàwó ẹ nínú ilé. ẹ eh, initially ó sọ fún mi pé ìyàwó òun ò sí nílé. okay ìgbà tí ó dẹ̀ tẹ́mi wá rí i pé ìyàwó ẹ̀ padà èmi sílẹ̀ kò lọ nítorí èmi gan mi ìlú fẹ́ kàn ṣe irú ẹ̀ fún mi ìfẹ́ nǹkan tó bá níta kan ṣe fún ẹ má ṣe fẹ́yàn lọ́rọ̀ tèmi òun lèmi ṣe sílẹ̀ nígbà tí mo ti lè rí pé ìyàwó ẹ̀ ti padà ó wà nílé wọn jọ ń pè yẹn tí ò dẹ̀ tún tọ́ fún mi mo sílẹ̀ kò lọ torí èmi náà mi fẹ́ kíyàn. hello. àǹtí ẹ kálẹ̀ mọ̀ ẹ pé tòmọ̀ ṣé. èmi máa gbẹ̀bùn máa dá sètò àdè máa tó tọrọ. ó ẹ sọ tọrọ kí ni ọ̀rọ̀ inú yín sí ìyàwó ilé tẹ bá ń dó ọkọ ẹ̀ lálẹ́. àǹtí yínká ẹ má jẹ́ àtàrà wa jẹ ṣe rí ohun téèyàn máa ń rò ń gbà míì ni pé bíi kéèyàn jókòó síbẹ̀ ni o pé báwo lèmi náà ṣe fẹ́ jókòó síbẹ̀ but in most cases ó máa ń rọ̀ǹgì because ilé ilé yẹn gbà mí kò kí ń dùn but tí wọ́n táwọn arìn ta pé bóyá bó ṣe ń rọ́ọ̀zì lójú òun ló máa ń deceive most people but most um, time ó máa ń dàbí pé ah bí èmi náà ṣe fẹ́ wọbẹ̀ hmm. lèrò tó máa ń wà lọ́kùn. ẹ ṣe ẹ ṣe god bless you i won't put it directly to myself but kẹmọ èèyàn náà máa ń bá èèyàn sọ̀rọ̀ hmm. when you mingle. god bless you for your sincerity tẹ́ bá wá ń rò bẹ́ẹ̀ yẹn ọ̀nà wo ọ̀nà wo lẹ máa wá fẹ́ máa gbà lọ́kàn yín láti jókòó síbẹ̀ ṣé láti lé ẹni tó wà nílé jáde ni àbí láti wò pé kókòtì ẹ̀kọ́ ṣánkú àbí láti ṣe ìjàmbá ọ̀nà wo lẹ máa fi. ohun tí èèyàn ṣe ni pé you try to impress that person but most times i won't you go work out because lílọ ló máa ń gbẹ̀yìn bọ̀ yìí. Hmm. bọ̀ ìjẹ́ ẹ máa ń ro èrò as long as it's not your own. ìjẹ́ máa ń ro èrò dáadáa but most times èèyàn máa ń ṣàì láti impress pé ah jẹ́ iṣẹ́ àmà ṣe good girl mi jẹ́ try best mi bóyá màá lè win heart ẹ̀ bọ̀ ṣe ara àwọn ìyàwó lẹ́yìn ẹ má jẹ́ àtọ̀rọ̀ wa tẹ́nítẹ́ni. no ẹni sùúrù bọ̀ bó ṣe é ṣe tẹnitẹ ìjẹ́ máa ń feel jealous of ìyàwó lé ìjẹ́ máa ń ro nǹkan ẹ sọ tòótọ́ fún mi ìjẹ́ máa ń ah, ro bí ìjẹ́ máa ń ro bí sí. lọ́kọ̀ téèyàn tọ́jú tó ń gbádùn yàn tó mọ̀ kó lọ́ọ̀bẹ ah, hmm. èèyàn máa ń jealous tó bá jẹ bàjẹ́ pé àwa ìwúṣì ibù nǹkan èèyàn máa ń sọ gan síta pé àwa ìwúṣì àmáyìn Ah. ìjẹ́ máa ń ro <laughs> ẹni sùúrù mà ìjẹ́ mo mọ̀ pé lè má lè ṣe bí o ìjẹ́ máa ń ro ibi sí wọn sí àwọn ìyàwó lé pé kó tiẹ̀ kẹ́tì ẹ̀kọ́ tiẹ̀ gbọ́ pé ó kú àbí kẹ́tì ẹ̀ pé nǹkan kan ṣe àbí kọ́ tiẹ̀ jà ah! kí lẹ máa ń ro. àǹtí nǹkan ẹ má jà tanra wa individually èèyàn lè rò ó but personally mi ò lè rò ó mi ò lè rò kódà tó bá sick gan èèyàn máa máa wò ó pé àbáwò jẹ lára ẹ̀ nǹkan kan ìgbà mi ọkùnrin á tó pa ájò pọ̀ lóòótọ́ ájò téèyàn ṣe yẹn pé sáà mọ̀ pé mi náà náìsì sí ẹ náà ni. kò ṣe pé ó dénú. èmi ò wóbi sílé ẹ. Hmm. so lọ́rọ̀ kan ṣá tẹ bá rí ọ̀nà tẹ lè fi wa ìyàwó yẹn jáde ẹ ti jáde kẹ́yìn lè wọlé. kémi náà lè wọlé kí n jókòó kí ẹ náà lájú orí. so kí làwọn kí làwọn nǹkan tẹ máa máa ṣe ṣe máa máa work on ọkùnrin yẹn láti mọ weak point ìyàwó ẹ̀ ẹ máa máa fẹ́ dọ́gbọ́n wọlé. ẹ má ti mọ weak point ìyàwó ẹ ẹ ti má ti mọ weak point ìyàwó ẹ ìyẹn lèmi fi ń gẹ̀ sí ẹ hmm. that's the truth weak point ìyàwó ẹ yẹn lèmi máa fi ń gẹ̀ sẹ̀ hmm. tó kébi tí ìyàwó ẹ wíìkì sí rẹ̀ ní ọmọ try láti impress ẹ on that aspect kò mọ̀ gbé rò fún ẹ ní àrò gbé fún ẹ. Hmm. bọ̀ bá òun jẹ gidi ṣe fún ẹ ní àṣẹ fún ẹ kò fún ẹ breakfast má bọ̀ lọ́jọ́ mi wá jẹ breakfast that's the bitter truth. okay báwo lẹ́yìn ṣe máa extract weak point ìyàwó lọ́dọ̀ ọkọ ṣé ẹ máa lo agbọ́n àlùmọ̀kọ́ ọkọ náà ló máa jẹ́ ká mọ̀ náà. báwo lẹ ṣe máa mọ̀. tó bá ń dán exception ẹ̀ exception ẹ̀ ẹ máa mọ̀ ó lè jẹ́ bóyá through phone calls bóyá tó bá jáde mọ́ra wọn tó bá ṣe iṣẹ́ mọ̀ ìyá tẹ̀ láti kàn mẹ́ ìwọ̀n má dá nǹkan báyìí ló ṣe ìyẹ́mọ̀ out of bó ṣe feel yẹn ó lè sọ some of it then you work towards that side. Mm -hmm so tó mi for now ma ẹni sùúrù ẹ má báyìí ma buy, báyìí ẹ má báyìí ah, ẹ ẹ máa pe gbọ́n máa wúmọ̀ yẹn hello hello hello ẹ pa nǹkan tẹ́ ẹ fi ń gbọ́rọ̀ lẹ́yìn ẹ pa kíní tẹ́ ẹ ń gbọ́ yẹn ẹ facebook yin. hello hello Kini ni èrò inú hello hello Tani ka ka kálẹ́ kí ni èrò inú yín sí si àlè tẹ́ ẹ ń do ọkọ wọn. ah ọ̀padà ẹgbẹ́ kéèyàn náà wà ń bẹ̀ ni èyí tó ti ẹ̀ ń ṣẹlẹ̀ sẹ́yìn lọ́wọ́lọ́wọ́ báyìí àwọn tó wà ń gbòòrò wọn ti àti tàwa jáde kúrò lé. ẹ bẹ̀bẹ̀ yìí lẹ́yìn wà nulẹ̀ sẹ́yìn ti dún ọkọ lọ́kọ rí ni. ìyẹn náà ló sọ̀rọ̀ mọ̀ sí tàǹgbà tí ẹni tí àwọn náà lọ ń tẹ̀lé lómi àwa náà bẹ̀rẹ̀ lọ tẹ̀lé lómi. so ẹ̀yin ti wá ń tẹ̀lé lómi nsìn òun náà àti ẹtí tí májèmú wà ní tẹ́lẹ̀ ló máa tí ìwà wọn dẹ̀ ti wá síta làwọn náà bá kúkú bọ́ síta ọ̀dọ́ máa fi èèyàn sílẹ̀ ní ilé tí wọ́n á máa tẹ̀lé omi ìlọ tó yàn dẹ́ mọ̀ débi níbi pé ẹni yìí tẹ̀lé lómi ìlọ ni. so ògùn wa ní dú ẹ̀yin tẹ́ wà nínú ilé mọ́. bẹ́ẹ̀ni. so èyí wá ti wá léèyàn tó ń dú ẹ̀yin ní tansin. ó rẹ̀ pé kéèyàn náà wà ń bẹ̀ ni ò because tí màtó bá wòye ṣe bẹ́ẹ̀ ni wọ́n ṣe ń tẹ̀sí ẹ̀ like to be realistic ẹni tí èmi ń tẹ̀lé yẹn ń sìn ó ti sọ sí mi dà òun ò fẹ́ fẹ́ yàwó mọ́ òun. kájọ wà kájọ máa tọ́jú ara wa ṣùgbọ́n òun rẹ́yìn láti dúró gẹ́gẹ́ bí ọkọ. bọ̀ èyí sì wà ní ilé ọkọ kan náà. bẹ́ẹ̀ni. so ẹ tún wá lọ ń fẹ́ ẹlòmíì tó wà ní tó níyàwó nílé ẹ lọ́yàn yẹn lálẹ́. ah nígbà tí ẹ ti tẹ wà lọ́sẹ̀ ẹ ti kó fún ìpẹ́ òun níyàn nílé. ok ṣé ẹni tẹ́yìn wá lọ yan ìyàwó ẹ̀ lálẹ́ tẹ́ lọ yan ọkọ ẹ̀ lálẹ́ yẹn ṣé ẹ̀yin tún wá ń rò wípé ẹ fẹ́ ó wù yín kẹ́ ẹ gba ọkọ yẹn nígbà tẹ́ sì lọ́kọ lé. ó wù mí o nítorí ó ń ṣe dáadáa fún mi o kò sí nǹkan tí mo fẹ́ láyé tí ò ṣe. tó bá wá fún yín lọ́pọ̀túnítì pé òun fẹ́ fẹ́ yín báwo lẹ ṣe máa wá ṣe ọkọ tó wà nínú ilé. màá jáde nìyí ẹ jáde ṣé pé ẹ máa fìjálẹ̀ láti jáde ẹ máa dájàlẹ̀ àbí báwo lẹ ṣe máa dé. bẹ́ẹ̀ni àgbà tí òtò jà tí òtò jà báyìí aṣọ gíga ni adé jáde. so kí wàá ní jíjáde yín assurance wípé ẹni tẹ́ ẹ fẹ́ lọ yàn tó jẹ́ pé ọkọ lọ́kọ ó dẹ̀ sọ pé òun fẹ́ fẹ́ yín báwo lẹ ṣe mọ̀ pé kò ní worse ju ilé tẹ́ ti fẹ́ jáde yẹn lọ. lẹ́kọ̀ọ́ mi. báwo lẹ ṣe mọ̀ pé kò ní worse ju ibi tó ti fẹ́ jáde yẹn lọ ṣe mọ̀ pé òun yẹn lòmíì lálẹ́ ní sí ah, ah. o dẹ̀ ní ọkọ nílé ẹlòmíì tó yàn lálẹ́. ọgbà òkùnkùn ní gbogbo nǹkan tó wà nílà yìí kọ́ lọ́wọ́ orí ló ń ṣe ló ń yàn fún wọn àmọ́ ẹni yìí ti sọ wípé òun ò fẹ́ fẹ́yàwó mọ́ onírèbẹ́ kà ṣèlè náà ní ibi tá a wà àmọ́ ibi tá a wà lọ́dọ̀ náà ní ti mo lè jẹ́ pé láti bí oṣù mẹ́fà ní ìsìn àṣírà wa láṣọ wa àdúrà wa. mo wá fẹ́ béèrè nǹkan lọ́wọ́ ẹ̀ ẹni tó wà lọ́dọ̀ ẹ̀ sì kò ṣí ẹ láṣọ wò ẹ̀ ṣíra yín láṣọ wò ẹ̀ dóra yín ó wá tìjà sílẹ̀ ó wá yarí ó ṣàbẹ́ ṣe sùúrù kò lọ́nà àti lọ ọ̀nà míì wo lo tún lè gbà lò fún tó di pé o ti rẹ́ lòmí tó fẹ́ fẹ́ ó dẹ̀ tìjà bọ́lẹ̀ kò bẹ́ẹ̀ jà gbogbo nǹkan tó ṣe kò lọ báwo ọ̀nà ọgbọ́n míì wo lo fipò lè dá fún tó lè fi kúrò ń bẹ̀ èkó àgbàdá kó a máa fásitọ́sí náà ní kálukọ́ àgbọ̀n fásitọ́sí ní ilé ìjáde fúnra mi mà apáta tó ń kó tiẹ̀ tiẹ̀ kò mọ̀ bóyá èèyàn wà nílé àbẹ́yàn kò sí nílé. so nísìnyí ẹni tó ń dó lọ́wọ́ ń sìn òun gbàdúrà pé kó jẹ́ pé òun ni ò fẹ́ fẹ́ torí pé ó ń sáfìsì ẹ̀ dáadáa báwo lo ṣe mọ̀ kó tó bá tó dé o wá rò wípé torí ah, òkú ẹ̀. ìbùkún tó bá tó bá dó ìyàwó ilé ẹ̀ tí ó ti dé mi kí wọ́n satisfy kí ni wọ́n ní ló owó ṣe wá rò pé kí ló wá dé ẹni tó bá dòyàwó ẹ̀ tí ò tí ì du ẹ̀ tí ò wà satisfied kí ló wá dé pé the same òbò yẹn gangan ni ọkọ ilé ẹ wá pàtì kí ló rò pé ó ṣẹlẹ̀. ẹ̀rọ ti pọ̀ jù ní eléyìí kò lè wà satisfied torí òbò pọ̀ lọ́wọ́ ẹ̀ ìgbà tí mo mọ̀ dáadáa tó fẹ́ sí mi lẹ́yìn tí ó fẹ́ yẹ̀ bẹ́ẹ̀ pàṣẹ sí mi lẹ́yìn. so o ṣáà ń gbádùn okó mi tó ń dó lọ́wọ́ ṣá. ọlọ́run àti ìta ọlọ́run mi ní tí ọkọ ẹ bá wá change nǹkan ṣé wàá padà sílé àbó ò lè padà mọ́ okó yẹn ti dùn mọ́ ẹ. ah àǹtí nǹkan mi lè padà o. bẹ ọkọ ẹ ló tiẹ̀ sí ẹ níbo ló tiẹ̀ sí. mo ti fún ní àyè mo ti fún ní àyè eré ọ̀tọ̀ mo ti fún ní àyè gan láti return kò return. so nísìnyí ò kí ẹ mọ bí ò bá tiẹ̀ dó ẹ for life forever ò kí ẹ ò ń dókò ẹ pàṣẹpàṣẹ. àǹtí mi kí ẹ o kí bàbá máa sùn kí n máa tó bá àwọn ọmọ mi. ó dẹ̀ ń dó ó dẹ̀ rẹ́ni tó ń dó ẹ̀ ń ta. Ọlọ́run. Okay, ó ti tán. Ẹ̀yin ọkùnrin ṣe ń gbọ́ ṣe ń gbọ́ mo mọ̀ mọ̀ ń ba mo mọ̀ mọ̀ ń túṣùdé ẹ mọ̀ pé bẹ́ẹ̀ mi ṣe máa ń ṣe bẹ́ẹ̀ mi ṣe máa ń ṣe túṣùdé tàlẹ̀ kòkò mi mo máa ń tu dénú ìsàlẹ̀ kòkò ni so that a lè kọ́gbọ́n èmi máa ń fẹ́ fi ara mi sínú ọpọlọ àwọn tó ń sọ̀rọ̀ ẹ mọ̀ pé mental health nursing student ni mí so mo láti béèrè yàtọ̀ mo máa fẹ́ fi ara mi sínú ọpọlọ àwọn tó ń sọ̀rọ̀ mo máa fẹ́ fi ara mi sínú mind wọn mo fe wo nǹkan tó ń ṣẹlẹ̀ nínú ọpọlọ wọn pé báwo náà ṣe ń ronú òun ló fi máa ń fà á tó mo máa ń béèrè question yẹn pé báwo ló ṣe fẹ́ ṣe ẹ̀yin ṣe ti gbọ́ nǹkan tẹ́nìkan sọ ẹ̀yin ìyàwó ilé ó ní àwọn àlè àwọn máa ń stylishly béèrè àwọn weapon tí yín lọ́wọ́ àwọn ọkọ yín. hello. hello hello ẹ kalẹ́ o. hello. ẹ kalẹ́. ẹ kalẹ́ mà. kí ni èrò inú yín kí ni èrò yín sí àwọn àlè tẹ̀ ń ok mo wá fẹ́ béèrè nǹkan kan lọ́wọ́ ẹni tó pè mí last mo dẹ̀ sọ pé mo máa pè padà ó ní wípé báwo náà ṣe ṣé wọ́n máa ń ṣọ́ àwọn ọkùnrin yẹn tó bá ń bá ìyàwó wọn sọ̀rọ̀ ni wọ́n á ṣọ́ mood wọ́n á ṣọ́ wọn tó bá ń bá ìyàwó wọn sọ̀rọ̀ lọ́dọ̀ wọn ṣé wọ́n máa ń ṣọ́ wọn bó bá ṣe ń sọ̀rọ̀ ni báwo náà ṣe máa ń get fact bí weak point ìyàwó ilé lórí lórí fóònù ṣe máa ń ṣọ́ wọn ni. hello sister hello, hello ma. sister ẹ má bínú ẹ kàn já mi dànù lórí fóònù ẹ kàn ṣé bó ṣe ń ṣe nìyẹn ẹ má bínú ìyá mi mo pè directly ni káàdì yẹn ni. ẹ má bínú mo fẹ́ béèrè question kan lọ́wọ́ yín àwọn àwọn ọkọ yẹn. kí lẹ wí mà. mo fẹ́ béèrè question kan lọ́wọ́ yín ṣé mo pẹ́ sọ pé ẹ máa ń work lórí ìwà tí ìyàwó ilé bá wù tí ò dáa ṣé ẹ máa ń ṣọ́ àwọn ọkọ yẹn ẹ máa ń ṣọ́ wọn ní táìmù tó bá ń bá ìyàwó wọn sọ̀rọ̀ lọ́dọ̀ yín ni tẹ́ fi máa ń mọ bí ìyàwó wọn ṣe ń bá wọn sọ̀rọ̀ ṣe máa ń ṣọ́ wọn tó bá make call ẹ máa ń ṣọ́ wọn bẹ́ẹ̀ bọ́ ṣe interact pẹ̀lú ìyàwó ilé wọn ṣe máa ń ṣọ́ ẹ máa ń ṣọ́ wọn serve ẹ máa máa ṣọ́ bọ́ ṣe ń ṣe ẹ wá ní ẹ̀ẹ́n àṣẹ báyìí ló ṣe máa ń bá ọkọ ẹ̀ sọ̀rọ̀ ẹ̀ẹ́n ok jẹ́ kémi rárá bá sọ̀rọ̀ gentle àbí báwo lẹ ṣe máa ń ṣe ohun tó ṣẹlẹ̀ nígbà ni pé sometimes intimacy ó máa ń matter ẹni tó ti ń rẹ̀rìn ohun ọ̀dọ̀ èèyàn tẹ́lẹ̀ torí pé suddenly ojú ẹ̀ ó ṣe bákan hmm. you know you like to know pé ah, kí ló ṣe é ṣé kò sí and all that téèyàn bá dẹ̀ ṣe canvas wọn sí ló máa ń jẹ́ kó sọ̀rọ̀ síta sí wọ́n á jẹ́ kó sọ̀rọ̀ sókè hmm. but ìgbà míì náà èèyàn náà máa ń fẹ́ wo pé jẹ́ kí n kí n try láti please ẹni yìí ibi tẹ bá ti ń please yẹn àwọn nǹkan tí kò rí nílé yẹn a máa ní ah, ah, kádẹ ní bàbá òkú délé náà àìgbéjẹ kì í sì díẹ̀ mo fẹ́ bẹ̀rẹ̀ ẹjọ́ omi nǹkan tó máa ní ó máa dọ́gbọ́n sọ síta fún bẹ́ẹ̀ láti òkú òkè nǹkan báyìí báyìí o jẹ́kẹ̀ mi náà fún ẹ níbí. sista last question ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà ìjẹ́ ìwà yín lẹ máa wù àbí ẹ má mọ̀ọ́mọ̀ gbé ìwà yẹn wọ̀ nítorí pé ẹ fẹ́ please ọkùnrin yẹn láti lè wọlé yẹn ṣé wà yín nìyẹn àbí ẹ kàn gbé wà yẹn wọ̀ láti lè please ọkùnrin yẹn torí ẹ ti fi pé nǹkan tó lákìnnú lé nìyẹn ṣé ìwà yín lẹ máa ń wù àbí ẹ kàn máa ń yá ìwà yẹn lò um, láti lè please ọkùnrin yẹn torí ẹ fẹ́ wọlé. ok ṣe mọ̀ pé bí wọn bá wù ọ níwà mà kò ní last long. Mm. tí kò bá ń ṣe part of that that is part of me wípé kéèyàn ní àjò naturally tí èèyàn bá ṣe àjò tọkùnrin sọdínlé á wò pé à ah, èwo la tún gbé wá yìí á ba lójijì á dẹ̀ mọ̀ wọn rẹ̀ bọ̀ tó bá yẹ pé kéèyàn ṣe ń ṣe naturally nìyẹn kò ní jẹ́ ehm, mi ìbá mọ bí ìbá ṣe sọ hmm. kò ní ṣọ̀kẹ́ ọkùnrin yẹn a wò pé àbó ṣe ń ṣe náà ni so it, will be laid it's from your mind that that's your normal person so to answer your question ma kò ń ni wa. kò á jò ó gbọ́dọ̀ pẹ̀lú gbogbo ohun téèyàn bá ń ṣe. tó bá jẹ́ pé kò kì í ṣe wà oníwà ẹni tó ń dún àlè yẹn òun náà ti wà nílé ọkọ kan rí o so kí ló dé tí ò lè fi ìwà yẹn kíìpù ilé ọkọ yẹn tí ò bá kí í ṣe ìwà oníwà wípé ó fẹ́ fi ìwà yẹn ó fi impress ọkùnrin yẹn ni ìwà tó fi impress ọkùnrin yẹn tó rò pé òun lè fi gba ọkọ yẹn kó ṣe fi ìwà yẹn mú ọkọ ẹ̀ mọ́lẹ̀ tí ò bá ṣe wà oníwà kí ló ṣe tí ò ṣe lè fi dìsí èmi wà mú ọkọ ẹ̀ mọ́lẹ̀. ok ṣé ẹ gbọ́ mi mà hmm. ṣe mọ̀ fani téèyàn bá rí lèèyàn mọ́ lójú hmm. ọ̀rọ̀ mi yẹ yín ju bó ṣe bá bí mo ṣe ń sọ yẹn lọ. Hmm. mo ń gbọ́ yín. ẹni téèyàn bá rí nítòsí èèyàn lè mọ́ lójú o dẹ́n ẹni tó ti bá ọkùnrin ṣe láti lẹ̀ tó wá di pé sọ́dí nígbà tẹ́ni yẹn tí kò rí gbà lọ́wọ́ ẹ̀ mọ́ tó di pé kò mọ̀ ọ́ ṣe mọ́. ṣe mọ̀ pọ́bìnrin yẹn náà wò pé ẹ jẹ́ kí n ti kí n wà ní tó fi mí kò sí nǹkan kan lọ́wọ́ mi ṣùgbọ́n nígbà tẹ́jọ́ ń gbé yàrá kan ẹ ṣe ẹ kọ́ ẹ jẹ́ gbé mi ẹ Ah, mo ti fẹ́ láti wá sí program yìí for a long time after a ti Kí lè rò ẹjọ́ background ah, noise yẹn? Àti nígbà nǹkan ṣẹlẹ̀ o, oríṣiríṣi nígbà nǹkan lórí program yìí Ẹni sùúrù. We are learning a lot. Ẹni sùúrù. Ẹ mú background noise yẹn kúrò náà tẹ bá mọ̀ pé fẹ́ sọ̀rọ̀. Now, kí ni ìwà kí ni èrò inú yín sí àlè tẹ̀ ń do ọkọ ẹ̀? Kí lè tọ́ màá? Kí lè èrò inú yín sí àlè tẹ̀ ń do ọkọ ẹ̀? ní ìgbọ́ nǹkan tẹ̀ ń sọ dáadáa ẹ̀jẹ̀ ọ̀ma mo ń bọ̀. kí ni èrò. àti ń bá. hello. mo ń bọ yín sí náà. kí ni èrò kí ni èrò inú yín sí àlè tẹ́ ń do ọkọ ẹ̀. ọ̀sán náà ó ní òjò àbí ọkọ ẹni bọ̀dù. okay that's fine. bọ́. hello. hello ẹ kalẹ́ mà. ẹ kalẹ́ o. hello mà. hello ẹ kalẹ́. ẹ kalẹ́ mà yes ma. yeah à ń gbọ́ yín à ń gbọ́ yín kí lẹ fẹ́ sọ à ń gbọ́ yín ẹ kalẹ̀. mo ní èrò mi yes ma. à ń gbọ́ yín èrò yín ẹ̀hẹ́n. èrò mi sí àlè èrò mi síyàwó ilé tó máa tí mo fẹ́ síyàwó ilé ẹni tí mo tí mo ń dè mi ń rí nínú ìlò tí máa ń dùn sí rárá hmm. because each time tí bá wà pẹ̀lú ọkùnrin yẹn síyàwó ẹ̀ bá ti pè é o lè pè ẹ ló bá òǹtẹ̀ á ṣebí nìkan ṣe ni. mo ń gbọ́ yín à ń gbọ́ yín inú yóò ń dùn sí ẹ̀yàwó lé rárá. tó bá ti pè é bẹ́ẹ̀ ni tó bá ti pè é ó lè ní ẹ lóbo ló wà ṣebí kan ṣe nìkan tí ò ń fojú ọ̀rọ̀dọ̀ wọn. ìyẹn báyìí ní àní ara mi lọ́dọ̀ àlè lọ́dọ̀ àlè tó bọ̀ á ń bi iṣẹ́ ni ó máa ń kọ́ mi lórí gan nípa èmi náà obìnrin lèmi máa nà ó ti máa sọ pé ṣé ìyàwó ilé tóun ló ń kọ́ lẹ́ni ṣé ẹ̀yin expect ẹni suru, mama? ẹni suru? ṣé ẹ̀yin expect ẹ̀ wípé bó ṣe sọ pé òun òyìnbó ló wà yóò yẹ kó sọ fún ìyàwó ilé pé mo wà lọ́dọ̀ àlè o ẹ̀yin fi pé kó yẹ kó sọ bẹ́ẹ̀ àbí. ẹ̀yin expect ọkùnrin yẹ kó sọ fún kó sọ fún ìyàwó pé mo wà lọ́dọ̀ àlè o bó ṣe ń pè yẹn. ọwọ́ ah, ó ní máa sọ bẹ́ẹ̀ but mo máa sọ mo máa ń bìrì pé tó bá tẹ̀ pé kò yẹ kó gbé kọ́ nígbà tó really tí n bá ti wá lọlé tí n bá ti wá padà sílé tí n bá ti wá padà sílé ó máa ma tí bá tí ọkọ mi bá pè mí lójú tiẹ̀ ń bẹ̀ gbogbo gbogbo múdẹ máa change ni. ooo oh, ok gbogbo múdẹ á eh, change. Oh, ẹ̀yin náà lọ́kọ ni ẹni sùúrù mo ti ń gbé tí. náà ò pé èmi náà lọ́kọ ni wọn náà níyàwó ni tó tẹ́mi náà bá ti ọ̀rọ̀ jọ ìyàwó ẹ̀. ah mo ń láti mo ń láti call ti nọ́mbà yìí mo ń láti pe nọ́mbà yìí ah, irú busy busy wo lé lé yìí i have to call this woman back man torí irú yín la máa ṣe ń ní credit. Mm. ẹ̀yin obìnrin hello ok ẹ̀yin lọ́kọ ńlé àbí. hello. mo ní ẹ̀yin lọ́kọ nílé. bẹ́ẹ̀ ni mà. àlè náà níyàwó ńlé òun náà níyàwó nílé. kí ló wá dé tínú yín ṣe bẹ́yìn ń padà lọ bọ́kọ yín kí ló dé tínú yín ò wá dùn tí àlè ìyàwó. nǹkan tó fà á tí wọ́n ṣe wà mo fẹ́ràn ìjọ ọkọ lẹ́yìn dandan. ẹ fẹ́ràn ìjọ ọkọ lẹ́yìn lọ. bí wọ́n bá kọ lẹ́yìn òfin jẹ oúnjẹ tí bá lọ bẹ̀ tó bá wà around tí bá lọ bẹ̀ máa ń lọ máa ń lọ bàbá tó fẹ́ tí bá lọ bẹ̀ tí tó jí láàárọ̀ aṣọ tí mo wọ̀ a fọ́ a ti ṣáyọ̀ mẹ́ ṣe gbogbo a àpò tí ma jẹ ẹ̀ mọ̀ fún ọkọ mi ọ̀rá mi ìṣẹ́ bá ti dáná àrùn tiẹ̀ ọba tẹ̀ má jẹun kọ̀kọ́ ọba tẹ̀ má fún kọ̀kọ́. débi débi èsì àti òsì lè múlẹ̀ níta mo ń kọ́ yẹn ó máa ń sì ní tó máa kótó ó lè ṣe máa ń yẹn bá ń jẹ ilé ẹ̀ náà nìyẹn. Ah. ó kó má ṣe fúyàwó lé ẹ má ẹ má parọ́ fún mi ẹ sọ tòótọ́ fún mi mo dẹ̀ mọ̀ pé ẹ má sọ tòótọ́ ìjẹ́ tẹ bá ẹ ní sùúrù ẹ ní sùúrù màmá màá fún yín lẹ́bùn. láti pè àwọn ẹ̀ lọ sí ọ̀rọ̀ láti pè é ìgbà mi kò ní fẹ́ẹ́ ti bọ́ ìgbà mi àwọn ìfẹ́ ó ní ah, ìyá ló ń pè mí mi ò jẹ́ kí n gbé ah, tó bá ti gbé mẹ́rẹ́dúkà ìdíje pọ̀ ní ẹ̀ kí n gbé mi ìfẹ́ gbọ́dọ̀ gbọ́dọ̀ sọ mo fẹ́ bèrè lọ́wọ́ yín mo fẹ́ bèrè lọ́wọ́ yín ẹni sùúrù ẹni sùúrù yá ẹni sùúrù ìjẹ́ bẹ́ẹ̀ ṣe wà yìí ìyẹn àlè tó wà nínú ilé ṣé mo pé yín náà lọ́kọ tiyín ìjẹ́ tẹ bá ní agbára kan ìjẹ́ ẹ̀ lè sọ pé kó tiẹ̀ máa lọ kẹ́ lè replace ẹ̀ torí bẹ́ẹ̀ ṣe láì tó kọ́. ọlọ́run tí bá ẹwọ lọ́jọ́ ìṣẹ̀rẹ̀ àti ìta tí bá ń kọ̀ọ̀kan tí wọ́n lè ṣe gan wọ́n lè ó ń ṣe mí kọ́kọ́ lè wà wọlé ẹ̀ lọ́kọ̀ tí wọ́n lè ní bó ṣe ń ṣe nínú rẹ̀. so bó ṣe wáyé lè pa tẹ bá lágbára. kẹlẹ mọ bẹ́ẹ̀ ni mo fi kẹlẹ mọ kẹlẹ ifá orúkọ òun fún láti lọ sí ṣé mo láì kọkọ mi di òun lọ mo kọ ọ sí mo láì tẹjọ kọ tí mo fẹ́ lọ fún wa kí ni wà lé mo láì tẹ ìjù ẹ lọ mo láì fi ẹ jù lọ òun ló mọ. so bẹ́ẹ̀ ṣe ọkùnrin tí mo fi bọ́ lọ́kọ náà àbúrò ti tẹ́ bọ́ lọ́wọ́ ṣé bọ́ lọ́wọ́ ṣé kò sí ẹ̀kọ́ ọkùnrin tí ò ẹni sùúrù ẹni sùúrù ẹni sùúrù ẹni sùúrù ẹni sùúrù ẹ má jòyè ẹni sùúrù ẹ má jòyè bí ẹgbẹ rédíò àsọ̀rọ̀ má gbèsè ẹni sùúrù ṣé àlè ló máa máa bèrè lọ́wọ́ yín pé ṣé kò ń ṣe pọkọ yín fọwọ́ kàn yín. àlè ló máa máa bèrè lọ́wọ́ yín pé ṣé kò ń ṣe pọkọ yín fọwọ́ kàn yín ṣá. bẹ́ẹ̀ ni ìdìbò tó ń lọ kọkìnrin láyé náà ẹ mama bèbá mi pé ẹ̀dá báwo ni pé mo kàn lọ́pẹ́ mi láyé o torí mi mọ̀ mi kẹ̀kẹ́ àmì tó mi bọ̀ rẹ̀ bí. ẹni sùúrù nígbà tó ti lọ fún ẹ. ẹni sùúrù alẹ́ ọkọ lé yín fọwọ́ kàn yín rárá. alẹ́ yín kò fẹ́ kọ́kọ́ lé yín fọwọ́ kàn yín. òkú kò kí ń ṣe rárá òun máa sọ pé kàn ní ìkọ̀kọ̀ èmi gan ó ṣe nìkan bí pẹ́kẹ́ nìkan fẹ́ tí àwọn ilé ìdókòó tẹ̀ kẹ́rẹ́ kó lòun ti wọ́n kó máa lọ. mo fẹ́ béèrè nǹkan kan lọ́wọ́ yín mi ní béèrè pé ṣe lè pa ìyàwó ilé ẹ̀ ṣé tẹ bá ní agbára tẹ fi lè ní kí ìyàwó ilé ẹ̀ rìn lọ ṣé ẹ lè ṣe ẹ má parọ́ fún mi o. tẹ bá lágbára tẹ lè fi ní kí ìyàwó ilé ẹ̀ rìn lọ pé kó tiẹ̀ rìn lọ kó má bójú wẹ̀yìn. ọlọ́run ọba ṣe ẹ Ọlọ́run ọba ẹ kí lẹ máa ṣe ṣe lè ṣe. kí lẹ rí màá. tẹ bá ní agbára tí ẹ lè fi ṣe kíyàwó ní ẹ̀rín lọ ẹ ṣe kíyàwó. bẹ́ẹ̀ ni bá bá ti bọ bọ sọkọ bá tiẹ̀ lọ kọkọ pé òun ṣe mọ pé òun ní bírẹsì mọ kó bá tiẹ̀ lọ kí ìdíjà wọlé tèmi jẹjẹ. àbí ṣe tiẹ̀ ti ń plan àti ṣe báyìí tí bá ní mo fẹ́ ọ̀fà yín pé mo fẹ́ fa yín ṣe pé kẹ ṣe jàre kíyàwó ẹ lé ẹ kó kẹrù kó dìde kó máa lọ ṣé máa gbà ẹ máa sanwó fún mi kí n ṣe.

ó mi tún ní àlè lẹ́yìn náà àǹdí ẹni tó bá sẹ́ni bá ti lè dúró tó obìnrin tó jẹ́ ìyàwó ilé tó dúró tó obìnrin tó jẹ́ ìyàwó ilé orí ìlànà jẹ́ pé ó fẹ́ ṣàlàyé àlè ètò ìyàwó ilé ẹ̀ lọ ni. so nísìnyí ní ẹbí ní òrèkóòrè nígbàkúgbà ẹ fi ọkàn rẹ àti ojú rẹ kò kò wo kò wo àlè boyfriend yìí. mi ìfojú mi ìfojú rẹ wò ó ní ìfojú rẹ wò ó ní rárá mi ìfojú mi ìfojú rẹ wò ó ní àtọ mo fẹ́ bèrè nǹkan lọ́wọ́ yín tẹ́ bá gbọ́ ni ẹ̀yin kọ́ lẹ pa o kò sí tó kọ ìbò tẹ́ bá gbọ́ lẹ́nìí pé àlè yẹn sùn kò jí mọ́ ṣé ẹ máa sunkún àbí ẹkún èké lẹ máa sun ẹ wá bọ́ sí kọ̀rọ̀ pé ọlọ́run ó ṣe o àyédè. hello ah ma bèrè question yẹn mo ma bèrè question yẹn mi ní jẹ́ o lọ. hello. hello. last question tí mo fẹ́ béèrè tẹ́ bá gbọ́ lẹ́ni pé àlè yẹn ẹ àlè ọkọ ìyàwó àlè yín ó sùn kò jí mọ́ bọ́ ẹ̀yin kọ́ lẹ pa ẹ̀yin kọ́ lẹ pa o ẹ mọ̀ kankan pa kú ẹ o ṣé ẹ máa sunkún èké ẹ máa bọ́ sí kọ̀rọ̀ ẹ máa wá máa dúpẹ́ pé ọlọ́run ó ṣe o. ẹ wo ọlọ́run gbọ́ àdúrà mi nìyẹn o. tẹ́ bá gbọ́ pé ó kú inú yín máa máa dùn ni kò sí ẹni tó bá ti kò sí ikú ọ̀sẹ̀ ìbá àti jẹ́ ẹni bá ti lọ́ sí lọ́ọ̀tì ẹ̀ náà nìyẹn tí ṣùgbọ́n àti ọ̀sẹ̀ ìpè mi ni mo pa. ọ̀bọ̀ inú yín máa ẹnu ní ìṣẹ̀ tó kó kú bọ̀ tó bá ti jẹlẹ̀ nígbà tá a fẹ́ ṣe sí ẹ máa dúpẹ́ náà ní ẹ máa ní à tẹ́tí tẹni kò bá bàjẹ́ tẹni kò lè já ẹ dúpẹ́ ń kọ̀rọ̀ àbí. ọ̀gá ẹ máa ń sọ nìyẹn bí bí Yorùbá ti máa ń sọ ṣe máa lọ mo ní sẹ́yìn máa lọ dúpẹ́ ní kọ̀rọ̀ ní pé ó kú. èmi ò ní ní kó kú bọ́ bí wọ́n ti wá tẹ̀lé eh, eh, yẹn ti tẹ̀lé yẹn mi ìsọpẹ́ mi ìsọpẹ́ yìí lẹ́ni kó kú ẹ máa gbọ́ sísítà mi lẹ́yìn lẹ́ni ẹ máa gbọ́ ẹ máa gbọ́ mi lẹ́yìn lẹ́ni kó kú mo ní tó bá kú lẹ́ni ẹ máa lọ ṣe ọpẹ́ ní kọ̀rọ̀ ẹ̀yin kọ́ lẹ pa ṣùgbọ́n ẹ máa lọ ṣe ọpẹ́ ní kọ̀rọ̀ pé kú. <laughs> àyè ìyá mi pé ẹni tẹ́ ń tó ti fi lánàá tó jẹ́ kí n The number to call is plus four four seven four zero four eight five one two three four. Ojú tí àwọn àlè ìta tí wọ́n fi wo ìyàwó ilé òun là ń ṣe lọ́wọ́. Ojú tí àwọn àlè ìta tí wọ́n fi wo ìyàwó ilé òun là ń ṣe lọ́wọ́. Ẹ lè ní kọ́kùnrin máa ń yàlè but ọkùnrin lè yàlè kó má gbádùn òbò àlè ju òbò ẹ lọ kó kàn jẹ́ pé ó kàn fi òbò àlè ṣe pé eh, òun fẹ́ ní varieties ewu tó wà nínú kí ọkùnrin máa enjoy òbò àlè ìwọ tó ń fi òbò jẹ ọkọ ẹ ní ìyà gbogbo àwọn nǹkan tó fi ń jẹ ọkọ yà tó ń ṣe gàlègàlè ṣó wá rí pé tí ọkùnrin bá ti tẹ̀ tó bá ti wà níta ṣó rí pé inú ikú ló wà ẹnu ikú kìnìún báyìí ló wà hello hello ìyá mi ẹ kalẹ́. two three four. hello ẹ kalẹ́ o ojú wo lẹ̀yin fi wo àlè. hello hello ẹ kalẹ́. ojú wo lẹ̀yin fi wo ìyàwó àlè yín. ẹ wo àti Yinka ó wá possible kó fine way kó fine way o because Sherry familiarity ó ti fa kí marriage kó máa ní kinní nírú ọkọ mi ń sìn. Hmm. tí bá wọṣọ tí bá máa tí bá look sexy á máa complain ni hmm. kinní kan kinní kan but irú àlè ẹ̀ ń sìn ó máa admire ó máa ní à ah, you look sweet you look nice ah ṣó ti jẹun ṣó ṣe kinní you take you out and all that. ṣé àlè tiyín ló ẹni sùúrù ẹni sùúrù ṣé àlè ẹni sùúrù ṣé àlè tiyín ló ń admire yín ọkọ yóò admire yín yes so tẹ bá wọ ọkọ àlẹ yìí máa ní à ah, you look good you look sexy. tẹ bá dẹ̀ rí tẹ bá dẹ̀ rí ìyàwó lé àlè mi ó lè rorò láti bí bàdé Ṣómólú láìwọ̀n pátá sí. Hmm. Hmm. so ẹni lórí òní fìlà ni. so ojú. that and me and the type tó yẹ pé máa ń múra máa ń ṣe fàájì bọ́wọ́ kọ́ mi the type tó yẹ pé kò tẹ̀ ní rántí birthday mi débi kó fẹ́ wish mi happy birthday. wàlẹ́ máa ń rántí birthday. so èèyàn kẹrì ó lè ó máa rántí and we been we've been together for three years hmm. three years. Hmm. so. so since marriage of eighteen and i been married for ten years. okay and Tinka out of that ten years kasha sọ pé seven years lẹ́fi wà lọ́pọ̀ lọ́pọ̀. in fact most jáde wá sí compound mo jáde kúrò nílé ni kó má gbọ́ cut ni wọ́n á make because mo fẹ́ dá sí program mi máa ń gbàdúrà kó má gbọ́n pẹ̀. Hmm so bẹ́ẹ̀ ṣe. kọ̀ọ̀dọ́ máa rí i pé máa wo ní ọ̀dẹ̀ tí wọ́n jẹ́. bó ṣe wà yín sìn bó ṣe wà yín sìn ìyàwó àlè tó ń yàn ìyàwó ẹni tó ń yàn lálè ojú wo ló máa fi ń wò ṣó mọ̀ kó wọn náà lọ́kọ nílé o dẹ̀ ti ń dẹ̀tì àlè for three years ojú wo ló máa fi ń lò. èmi ò gbàgbé àkókò but mi ò gbàgbé àkókò o eh. mo gbàgbé àkókò ní pé ó jí lọ́jọ́ kan kó lòun ò ṣe mọ́. kí ló dé tó bá lòun ò ṣe mọ́ ṣé eh? wọ́n máa fọkọ tiẹ̀ lẹ̀ ni ṣe bó lọ́kọ. well i'm planning on doing that because èèyàn tó bá ní nǹkan tí ò bá mọ̀ ọ́ lò ẹni tó mọ̀ ọ́ lò á bá lò dáadáa. so because mi ò mi ò lè wá parí nítorí ọkùnrin kan tí ò tí ò bìkítà. ẹ bọ̀ dé bọ̀ dé no bọ̀ dé no sí nínú marriage yẹn o lálẹ́ o ń gbádùn ara ẹ̀ náà kí ni o dé tó fi fìbẹ̀ yẹn borí àbí báwo. ẹ àfihàn ẹ mọ̀ pé ń gbà mí the way téèyàn bá ṣe tí téèyàn bá ṣe ń dùn sí ni ló fi you hmm. look sweet ẹ get hmm. but tó bá wà níbi tí inú ẹ ti ń bàjẹ́ ó máa máa darúgbó ọ̀sán ni. so àlè ló jẹ́ kí máa so àlè ló jẹ́ kó máa look àlè ló jẹ́ kó máa look younger ń sìn àbí. ah ẹ wo àti nǹkan kí èmi ní glow gan-an ni má jáde tí bá dé báyìí inú mi máa ń dùn. ṣé tó bá tẹ̀lé á lè jáde. ṣó máa ń dùn ẹ dáadáa ni how often ni ọkọ ilé máa ń dùn ẹ how often ìwà àtọkọ gbáwó let ti do. yín gbẹ̀yìn ìwà àtọkọ tẹ ìgbà wo ni ìwà àtọkọ. ó máa ń súnmọ́ mi quite alright wọ́n ẹ̀mí àtọkọ talk ń much hmm. more. quite all right. Hmm. but me ever enjoy sex Last week, day one you see brother nǹkan tó mú mi yàn àlè yẹn ni pé there was a day tó yẹ pé èmi àti ẹ̀ jà so mo kúrò lé mo lọ sọ́dọ̀ mo ti mo relocate lọ síbẹ̀ so èmi àti yẹn wá míì tó ìyẹn ti post mi rí mi ìdálóhùn tó ìyẹn wá ṣàpàdé mi níjọ́ kan mo lọ mọ àwọn ọmọ ló ṣàpàdé mi ló bá bá rí mọ́tò náà tó páàkì sẹ́gbẹ̀ẹ́ mi kí ló ṣẹlẹ̀ má ní èwo ni ṣé bàbá yín ni bá rí i pé kò ń ṣe ọkọ mi pé ẹ̀lò ń bá longest time bí ta ti ń sọ̀rọ̀ àṣà máa ń sọ̀rọ̀ for like three months hmm. tí chemistry ìrìnàṣọ yẹn ṣe ṣẹlẹ̀ ṣá àṣà hmm. ní kankan pọ̀ and me ever mi ò ever discharge rí ìpè bóyá mo ní sex mo wá bọ́ ọ̀rọ̀ tàbí nǹkan kan so that was the first time máa wò pé ẹ́ hmm. irú kan báyìí lè ṣẹlẹ̀ ah. so máa wò pé technically there is something wrong nínú marriage yìí and bóyá torí kókó ọkọ mi tóbi ni o bóyá torí tẹ kéré ni mi ṣe enjoy sex títí tẹ ni o i don't know òun ṣáà mọ̀ pé má enjoy sex pẹ̀lú ẹni yẹn ó ti di pé a fi ń dé dé dé. ṣé àlè ló kó ńlá ni anytime tálè bá ti dún ẹ o máa. no no no it's not too big it's not too big. bẹ́ẹ̀ anytime tó bá ti dún ẹ o máa release anytime tó bá ti dún ẹ. ó fẹ́ tóbi díẹ̀. ok ṣé tó anytime tálè bá ti dún ẹ o máa release. yes. bọ̀tọ́kọ̀ ẹ bá dún ẹ báwo ló ṣe máa fi. bọ̀tọ́kọ̀ ń bá fẹ́ fún ọ mi ì tẹ máa ṣáà ṣe nǹkan tó máa ṣe kó dìde. Hmm. ṣé bó ṣe rí láti ilẹ̀ nìyẹn àbí ìgbà tó bẹ̀rẹ̀ sí ní yànlè ló ṣe rí bẹ́ẹ̀. Hmm, kò rí bẹ́ẹ̀ láti ilẹ̀ wa ti nǹka. ẹ̀bùn sọ pé O ní o rìlíìsì rí pẹ̀lú ọkọ ẹ̀ olóò rìlíìsì rí pẹ̀lú ọkọ ẹ̀. yes mi release rí pẹ̀lú ọkọ mi quite alright so at least má ṣì yẹn enjoy sex pẹ̀lú ẹ̀. ṣó òbò ẹ eh, ṣó òbò ẹ ṣọkọ ẹ má ńlá òbò ẹ yíyá ó máa ń ṣe ó máa ń ṣe. àlè náà máa ń ṣe yíyá ó máa ń ṣe. àlè náà máa ń ṣe. ó máa ń ṣe. lóòlù yìí ìyẹn ò ń ṣe bọ̀ ìwé tó yẹ máa fọwọ́ kún ẹ̀ ṣe as ah you enjoy it. ok oníwà tọkọ ẹ máa gbọ́ máa gbọ́ oníwà tọkọ ẹ ẹ máa ń súnmọ́ra yín dáadáa tó bá wá lọ sọ́dọ̀ àlè tá lè ṣe ẹ̀dùn ẹ̀ tán ok tó bá lọ sọ́dọ̀ àlè tẹ̀sẹ̀ dóra yín tán tó wá mm. délé ọkọ ẹ̀ dẹ̀ máa ń lá òbò ẹ̀ tó wá lọ wẹ̀ tó wá fẹ́ gbẹnu sóbù ẹ̀ ṣé wàá jẹ́ kó la. ó ti hàn tí nǹkan ẹjọ́ yẹn gan kò ní súnmọ́ mi. tó bá wá insist pé òun fẹ́ súnmọ́ ẹ̀ ń kọ́ níjọ́ yẹn níjọ́ tó ṣẹ̀ lọ dókó àlè. a máa jà ní. kí lẹ fẹ́ fi jà ó wàá pín fẹ́ láti satisfy àlejò lọ. Ah, máa rán pé ọ̀gbẹ́ni ó ti rẹ̀ mí orí pé mo jáde lọ látàárọ̀ kí n símílẹ̀ ó ti rẹ̀ mí. kí ni reason ṣe màá gbọ́ kó ṣe wípé ẹ máa jà yẹn kó ṣe pé conscience ẹ ló ń jẹ ẹlẹ́rìí òbọ̀ nítorí pé o ti gbádùn ara ẹ àbí. yes torí pé àlè àlè tí wọ́n kàn. Eh, sánsán sínú gàrí mi. ó máa da sánsán sínú gàrí ọkọ ẹ máa da sánsán sínú gàrí ẹ ṣé tí ọkọ ẹ bá ti ń dún ẹ ń sìn ó máa ń fìpò ń da sánsán sínú gàrí ẹ tí àlè bá wá ń dún ẹ ìyẹn ń da ṣúgà sínú gàrí ẹ àbí bẹ́ẹ̀ ni wọ́n ti ń kà. so ṣúgà làlébù sínú gàrí tó bá ti dó ẹ àbí. bẹ́ẹ̀ni. ṣàǹṣà ni ọkọ bù sínú gàrí tó bá ti dó ẹ. bẹ́ẹ̀ni o mo ṣàǹgbàdúrà gbogbo kọ́lọ́njọ́ yí padà ni ṣé ṣé bó ṣe máa dókó àlè yẹn lọ nìyẹn àbó rẹ́dì láti fílẹ̀ anytime soon àbó ó ti dùn mọ́ ẹ. ó ti dùn mọ́ ẹ wọ́n ṣàìpẹ́ wo I think mo fẹ́ filẹ̀ because the way this thing is going wọ́n á di pé á di pé tí o bá ti pè ní tí bá pè tí o bá ti pè pick I used to get upset so má wò pé à ilé yìí ó ti ń lọ fà gan-an kó má di pé ìjọ́ kan máa kà mí òun ló ti ń lọ three years. so nísìnyí ò kí fojú òun fojú rere wo ìyàwó ẹni tó ń dó yẹn o. well èmi ò ní anything because ẹ̀sọ́ àmì business bọ̀ ṣé inú ẹ̀ máa ń dùn sí mm-hmm. ṣé inú ẹ̀ máa ń dùn sí. inú mi máa ń dùn sí ìjọ ìlọ́kàn mi mi ò ní business tẹ́lẹ̀ kò ń jìsọ à ń jìsọ bàrà wa tó bá rí ọ̀rẹ́ bá tó pé ògbà tó máa fi ṣe ẹ̀yẹ́ ń gbà mí pé ìyá ẹ̀ ti ti o ò hmm. ní gbé fóònù yẹ a ní wò sí ẹlẹ́jà la máa ṣe bí aago. so tí ó bá wá ń dòwò lọ́wọ́ tí àlè bá ń dún ẹ lọ́wọ́ tí ọkọ ẹ wá ń pè nígbà yẹn o fẹ́ da mi ra wọ́n dẹ̀ ń du ẹ lọ kí ló máa ṣe sí fò ṣé ó máa gbé ní àbí wà ní wèrè ìjọ kúrò jọ jẹ́ kí n gbádùn ara mi náà. mo máa ń gbé máa ń gbé máa ń sọ̀rọ̀ máa lẹ́kọ̀ọ́. tó bá tí ó bá dún ẹ lọ́wọ́ tó wà lórí ibi tó ti ń gbá kó sóbù ẹ lọ́wọ́ níbi tó ti ń gbádùn ẹ tí fóònù wá ríǹgì bóyá o ti fẹ́ da mi ó kù díẹ̀ kó da mi ra. ó dì sẹ́ǹdì ìgbà míì máa gbé ìgbà míì mi ní gbé tó bá wá gbé tó bá wá bá sọ̀rọ̀ níbo ló máa wá sọ pé ó wà. ó ti mọ̀ pé mo jáde mo lè mú wa lọ́dọ̀ ọ̀rẹ́ mi. màmú mo lè ó ti mọ̀ pé mo jáde lọ. ìwọ náà tiẹ̀ pírítì báwo lọkùnrin ṣe máa gbérù ẹ̀yìn sílé tí ò ní du ẹ̀ dáadáa how báwo lọkùnrin ṣe máa gbé ẹ sílé tí ò ní du ẹ̀ dáadáa. àǹtí yínká mo dá lọ́mọbìnrin honestly mo fẹ́ honestly o ò bàjẹ́ ah. rárá ọlọ́run. àti nǹkan ṣe bá rí mi fígọ eight mi ni fígọ eight mi ṣe bá rí mi lẹ́yìn ọmọ méjì mo dẹ̀ sex next week next week birthday mi ni kò ní rántí tó ṣe wà yẹn. àlìá dẹ̀ fún ẹ ní gift. kò ní rántí. àlìá fún ẹ ní gift àbí. ó ti ń béèrè pé mo fẹ́ lọ níbo ni kò ń gbé mi lọ. Yeah mo ti níbo ni kóun gbé mi lọ. Hmm. ìgbà míì kankan lèmi ò ní rántí ti dalẹ́ ó lè rántí ìjọ kejì. so ìjọ yẹn sì àlẹ́ á gbé ẹ jáde ẹ máa tún dóra yín specially ìjọ yẹn á fún ẹ ní gift á dó ẹ níjọ yẹn ọjọ́ bẹ́ẹ̀dẹ̀ ẹ. níjọ yẹn ó ti ní níjọ yẹn ọjọ́ bẹ́ẹ̀dẹ̀ kí n wà pẹ̀lú àwọn ọmọ ìgbà míì máa fún mi lówó kí n gbá àwọn ọmọ jáde pé mo lè drive pẹ̀lú àwọn ọmọ kí n gbé wọn jáde ìbá á dé ó ní à ìdá kó jẹ́ before birthday mi la máa jáde àti after birthday mi. a ṣáà lọ fún ẹ ní gift àfọkó fún ẹ ní gift birthday lẹ́yìn tó bá fún ẹ lówó tán. bẹ́ẹ̀ni. okay all right o ṣe. The number to call is plus four four seven four zero four eight five one two three four. Mo lérò pé à ń kọ́gbọ́n lórí ètò yìí. Kí n tó mú kí n tó mú nǹkan wá, ẹ rí i pé Yínká alára àgbà yìí dání màá ti ru àròjinlẹ̀ màá ti wo nǹkan tí mo fẹ́ sọ mo máa ń sọ fún yín pé ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà mo máa ń ṣeré ní ọpọlọ bí àwọn èèyàn ṣe ń ronú òrìṣà jẹ́ ń pé méjì obìnrin ṣe mọ̀ páwọn Yorùbá sọ wọ́n ní kò dénú ìwọ obìnrin ìwọ ni kíní ìbáwí àtọkùnrin ọkùnrin tó máa ń yẹnu yọyọyọyọ nípa ìyàwó wọn lọ́dọ̀ àlè but eh, most especially iṣẹ́ ìyọwọ́ obìnrin ló wà tó o bá gbé ara ẹ sí ọkùnrin lè mo mọ̀ pé ọkùnrin á fẹ́ ṣe níta tó bá fẹ́ ṣe but tó bá gbé ara ẹ sí position tó jẹ́ wípé òbò ẹ máa wà ní situation tó jẹ́ wípé kò sí òbò tí ó lè borí òbò ẹ tí ọkùnrin bá ń dó tó bá ṣe eré fún ọkùnrin débi wípé sẹ́ẹ̀ a máa dú àlè á dẹ̀ máa pòṣe ṣebí tó bá relax tí òbò tí òbò àlè bá dùn ló máa sọ pé kò fẹ́ tẹ̀pá síbẹ̀ débi pé mo máa ṣépè fún un. ẹnu àǹtí ẹja. màmá ariwo yẹn ti pọ̀ background noise yẹn pọ̀ ó ya ẹgbóhùn sókè. ẹ kalẹ̀ mà. ẹ kalẹ̀ o kí ni èrò nù yín sí àlè. èrò nù ti tẹ̀mí iṣẹ́ àlè ni pé ẹgbẹ́ ń bẹ̀rẹ̀ láti dé I'm a married woman. Hmm. before then now I am a widow. okay nígbà tí ọkọ mi wà tí n bá sọ wà ọkọ mi máa nílò pé ó rẹ tí n bá wíṣí pé èmi gangan ni mo fẹ́ do hmm. ọkọ mi máa nílò pé ó rẹ òun hmm. pé òun ti lọ látàárọ̀ pé ó rẹ òun hmm. and then mo tún wá notice nǹkan kan tí n bá wọ tí n bá sápáìtì mi. sí ẹ̀yìn ilẹ̀kùn rúùmù wa mm. tọkọ mi bá rí i pé train ni a máa sọ fún mi what is this how can married woman be putting on this train bẹ̀tún wá níjọ́ kan ọkọ mi ti sùn nípa múná lọ ó wá gbàgbé sùn ó ń chat mi wọ́n wá múná dé mo wá ní pé kí n bá charge fóònù ẹ̀ mo wá yọ lọ́wọ́ ẹ̀ mo wá rí i pé ó ń I love it when a woman puts on this strength. Hmm. Most especially when you are with big. Amóhóde rí pé gbogbo àwọn nǹkan báyìí. Ẹ ti cut, ẹ máa láti pè straight nìyẹn. One, six. Hello. Hello, ma. Yeah. Yeah, mo fẹ́ dá ṣètò ni ma. Ṣé ní experience tẹ fẹ́ share pẹ̀lú wa? Àfi advice. Ṣé less experience tẹ fẹ́ share pẹ̀lú wa? Ẹ eh, náà kì í ṣe advice. Ṣé ní experience tẹ fẹ́ share? So mo fẹ́ sọ nípa mo ní mo ní nǹkan tí mo fẹ́ sọ nípa ẹni tí mo fẹ́ kí n tó fẹ́ mi like ká tó ṣe kí n tó ṣe wedding. Hmm. Ó lẹ́ni tóun náà ń fẹ́ ń gbà yẹn ẹni tó yẹ kí n fẹ́ ni bọ̀ torí pé òun ní girlfriend tẹ́lẹ̀ mi ìdẹ̀fẹ́ kó jí ti girlfriend ẹ̀ yẹn ó ní mi ìfífẹ́ bọ́tí bá gbọ́ lẹ́nìí wípé bóyá um, ìyàwó because òun náà ti fẹ́ girlfriend ẹ̀ yẹn sílé sí ìyàwó nísìn tí bá gbọ́ lẹ́nìí yìí pé ọ̀tá girlfriend ẹ̀ yẹn ṣaláìsí màá fọkọ mi lẹ̀ má dẹ̀ fẹ́. Ah, ah kí ló dé. nítorí eh, relationship tí eh, ọkọ mi tí mo fẹ́ ń yìí kò wà romantic àtọ́ kò sí nǹkan tí ó máa ń múnú èèyàn dùn tó wà nù wedding tó ń ṣe fún mi. kí ló wá mú yín dúró síbẹ̀ nítorí kí lẹ wá ṣe dúró síbẹ̀ torí ọmọ torí kí lẹ wá ṣe dúró síbẹ̀ ṣé torí ọmọ ni àbí torí nǹkan táwọn èèyàn máa sọ. náà mo kàn fẹ́ torí pé ìyá pé òun náà nìkan lókùn tí mo fẹ́ fẹ́ tó mo dẹ̀ kàn fẹ́ bẹ́ẹ̀ náà ni. Hmm so tí ọkùnrin yẹn bá padà wálé ni ẹ máa fọkọ yín lẹ̀ àbí ẹ máa. tí ó bá fẹ́ pé ìyàwó ẹ̀ kú máa mi lẹ̀ má dẹ̀ fẹ́. Hmm. tọkọ yín bá wá bẹ̀ yín nǹkan ṣé kọkọ yín ìgbà wo lọkọ yín ti dó yín gbẹ̀yìn. a máa ń dóra dáadáa àná alẹ́ àná ah, bẹ́ẹ̀ ṣe sọ máa ń dára dára ṣé kò mọ̀ yín dó ni àbí ó máa ń da tọwọ́ ẹ̀ lẹ̀ àbí kò ń kan orísun yìí. ẹ eh, ẹ wọ́n máa ń tètè da tọwọ́ ẹ̀ lẹ̀ nọmba one team. kò kí kọrí sùn. mo dẹ̀ ti bá sọ kò dẹ̀ tún fẹ́ ṣe round òun fẹ́ ṣe second one tó bá ṣe second one ó máa ń fẹ́ but kò ní fẹ́ ṣe á ló fi rẹ̀ òun fẹ́ sún àbíbá kan. bẹ́ẹ̀ ni again kò tiẹ̀ kò lè fọwọ́ kọyàn kó o satisfy èèyàn o bí kì í sọ pé lazy ó lazy kò fẹ́ ṣe anything kó kàn sí kó dẹ̀ kó tí òkan tó fẹ́ ṣe títí ẹnìkan lọ́kàn. mo dẹ̀ ti bá sọ lóríṣiríṣi kò èmi ò tẹ̀ rílì ọla nkan ọla ló ń ṣèwọ̀ kọ̀ tẹ́pẹ́ pa ní nàìjà ni màá tiẹ̀ láàlè mi kò lè kò sí bí òṣèlú ṣẹlẹ̀ ṣùgbọ́n ó pé ibi tá a kò ṣe. kò kí ń dórí kò ní kí ń dé ibi ìbùkún orísun ìyè kò ń dórísun ìyè yín. mi ò gbọ́. kò kí ń dé orísun ìyè yín òbò ní orísun ìyè ó dẹ̀ láti sun omi. Ah, kò sún wọn rárá rárá hmm. tẹ́mi bá ṣe ń gbádùn ẹ̀ tí wọ́n fẹ́ máa gbádùn ẹ̀ bá ọkọ̀ dá ni ó máa ń dàbí pé kí n fún ní fọtí ń bá mi bọ̀ kò ṣeé ṣe pé ah mo tí ì débí kọkọ ó kàn máa dá ni. Hmm. ẹni kọkọ yìí lọ rí ẹni ọlá ẹni kó pe ẹni ọlá sórí plus four four seven four four eight one nine eight two five six plus four four seven four four eight one nine eight two five six kó pe ẹni ọlá so ọkọ yín ò kí ń tì yín débi tẹ́ ti máa tí orísun iye yín ti máa sun omi. bẹ́ẹ̀ ni kò débẹ̀ rárá ah. kò tiẹ̀ ń súnmọ́ ni. akọ̀dàtọ̀wọ́ ẹ̀ lẹ̀ ni so ṣé èṣù tí wàá ní máa máa tẹ̀ ń tí yín pé kẹ́tì ẹ̀ lọ wo ṣe níbòmíì àníṣe tó bá pé nàìjíríà ni mo wà hmm. mo máa lálẹ́ àmọ́ torí pé ibi tá a jọ wà yìí bẹ́ẹ̀ ṣe wà yìí mo fẹ́ béèrè lọ́wọ́ yín ni o bẹ́ẹ̀ ṣe wà yìí sí bóyá ìrìn àjò wa gbé yín lọ sí nàìjíríà ẹ̀yin láti lo oṣù mẹ́ta ṣe máa sáré ṣe bí ọwọ́ méjì kan pẹ̀lú àwọn kan tó máa jì dáadáa kẹ́ ẹ tó wálé. tó tá bá lo oṣù mẹ́ta kò tiẹ̀ eh. sí bí òṣèlú ti jẹ́ bẹ́ẹ̀ o. ó eh? mì pé ẹkọ ń dóko ṣá wọn kọ ẹkọ má kọ sọ pé wọn ò doyin ṣá ni kò ṣe pé ń gbádùn ẹkọ ṣá ni ṣá ni o bẹ́ẹ̀ ni ẹkọ ń do ṣá ni gbogbo nǹkan tá à ń sọ yìí mi rò pé ẹ̀yin experience ẹ̀. ẹ wò ó mo ti pè yín náà rí tí mo sọ fún yín pé mo bímọ mẹ́ta pé mi ò dá mi rí bẹ́ẹ̀ sọ fún mi pé báwo ló ṣe possible mo kàn à ń do ṣá náà ni ìgbà tá a lè kàn bímọ tọ́ náà àkànṣe àbímọ tọ́ náà ni. torí kí n bá lè ẹ̀já ara mi náà jẹ oríṣiríṣi ìmọ̀ ni mo ti wá pé kéèyàn jẹ pẹnápù kéèyàn oh. kí mo máa mu ìgbà míì ti máa rí pé bóyá mi tẹ̀ wẹ́ẹ̀tì bíkọ́sì ọkọ mi kò ní fọwọ́ kọ mi débi pé màá tẹ̀ wẹ́ẹ̀tì dáadáa hmm. mo máa mú ilá ilá tútù mo máa ń sòkè tí máa ń sòkè àárọ̀ ọjọ́ kejì mo máa mú tó dà tá bá tẹ̀ fẹ́ ṣe nǹkan màá tún fi wẹ̀ díẹ̀ màá tún lè ẹ̀jọ́ ìyàrá mi náà díẹ̀ òwúrọ̀ àwọn nǹkan bẹ́ẹ̀ mo máa ń ṣe fún ara mi. Ah ẹ ba mú gbogbo kinní yẹn tó ń bá ti dé ibi ilé ìṣọ́ agbára yín ibi tí ilé agbára yín wà láti lè sun omi orísun ìyè ẹ tó ń bá ti lè dé ilé ìṣọ́ agbára yín láti lè sun orísun òye ibi ilé ìṣọ́ tí Ọlọ́run fi omi síbi tí skin gland yín wà ẹ lè sunmi ara ẹ bá mú ẹ bá gé ilá kẹ mú ilá yẹn kẹ lọ kẹ gbé mú kò sí nǹkan tá a ṣe tó ti lè débi kọkọ kọ sàn bó ṣe ń jẹ. kò o tán ni kò sí ráńbẹ o lọ́rọ̀ kan ṣáà yìí ò gbádùn òkú. ẹ parọ́ ó ga o. mi ò gbádùn ẹ rárá. The number to call is plus four four seven four zero four eight five one two three four. Ṣẹ́yìn náà rí bó ṣe ń lọ. Hello? Ṣẹ́yìn ọ̀ṣì wà lórí ìlànà. Hello? Hello ma. Ah, mo rò pé máa pè straight ní. Ó sọ pé wá sí ẹ. Ẹ tètè sọ̀rọ̀ pápápá kó má bàa já yín dànù lórí WhatsApp. Nǹkan tí mo jáì láti sọ ni pé nígbà yẹn ọkọ mi máa wá sọ yín pé a married woman does not put on g-string even waist bead èmi wá sọ fún all these things are fashion nǹkan tó lè fi ẹ̀ka ìdọ̀kọ ẹ̀ nìyẹn you are right hmm, wọ́n dẹ̀ ṣe fún wọ́n dẹ̀ ṣe fún níta kí má ṣàwà fọ̀rọ̀ ọ̀gùn ṣàgbà tí mo wá rí i pé ó ti di pé méjì mẹ́ta gbogbo àwọn ọmọ tí mo mọ̀ tó yẹ pé ọmọ wa kí mi àjọ ṣeré gbogbo ọlọ́kọ mi sáà mo wá wò pé àgbẹ̀ ah, zip guy tó máa ń disturb mi tó máa ń disturb mi kọ̀ ó pé jẹ́ kí n kọ̀ ìwò ṣe fún lẹ́ẹ̀kan àti ìgbà mo ò ní parọ́ fún yín ẹ̀ẹ̀kan yẹn in fact mi ò tiẹ̀ wá fẹ́ kọ́kọ́ mi máa fọwọ́ kàn mí mọ́ hmm. ibi tó tún le dé gan-an tí bọ̀bọ́ ìkò ní òun àti ìyàwó ẹ̀ wọ́n ti jà ìyàwó ẹ̀ òun wà ní another state òun wà lẹ́kọ̀ọ́ so mi ò kí fẹ́ rí ẹni obìnrin mi pẹ̀lú bọ̀bọ́ yìí hmm mo ò kí lè mú mọ́ra kó pick another person's call when i'm with him so nǹkan advice tèmi fáwọn tó jẹ́ ìyàwó lé ni pé àtọkọ lé gan pàápàá pé kó máa fi ṣéèdì pé kíyàwó kíyàwó lé má lo bíìdì yẹn. ẹ má advice mo fẹ́ béèrè nǹkan kan lọ́wọ́ yín ẹ má bẹ̀ ẹ má advice ẹ fún wọn lẹ̀ nǹkan tí mo fẹ́ béèrè lọ́wọ́ yín ẹ má bẹ̀ ẹ dá mi lóhùn question yìí. advice màmá ẹ má advice Eni ní sùúrù ẹ gbọ́ question mi ìgbà tí ọkọ yín kú ìgbà tọkọ yín kú kọkọ yín tó kú ẹ sì ń dókó àlè yẹn so nígbà ìgbà tọkọ yín kú ṣé ẹ rí wípé à ah, ọlọ́run ó bá mi mú lọ o torí pé ọkọ mi àti ẹ̀ ní ìsinmi torí kó tó kú ẹ kì í fẹ́ kó fọwọ́ kọ̀ ti irritate yín ìgbà tó ṣé ẹkún ṣé ẹkún èké lẹsùn níta ni àbí ó dùn yín tọkàntọkàn àbí ẹ wò pé hmm, at least mo ti ẹ hmm. free àbí ẹ wò pé. mi ì sun ẹkún èké o because he's a caring father okay. he's a caring father okay. and he's a father that does not want his children to lack anything. Okay. so mi ì sun ẹkún èké ìgbà yẹn mo mọ̀ pé mo ti mo ti sọ nǹkan nù. No ìgbà yẹn ni mo mọ̀ pé kò sí anybody tó lè báyàn gbé bùkátà yàn tó bá fẹ́ pé àwọn máa báyàn gbé bùkátà yàn why i'm doing those things then is just to save my marriage and enjoy myself. why kí ló dé tẹ́fi fi pé just to save your marriage lẹ ṣe ń dóko níta why mo fẹ́ kẹ́ elucidate kí lẹ fi fi pé just to. because because that is what i'm lacking. Hmm. torí tí n bá fẹ́ pọ́ yá ó máa ná tirẹ̀ ń tí bá ní pé mo fẹ́ sọ̀kẹ̀ á nínú tí mo fi ń pray pé kí n má ṣe rí nǹkan bẹ́ẹ̀ pé báwo lọ́lọ́run ṣe fẹ́ gbàdúrà yàn. but I he's doing those things outside mo dẹ̀ believe pé tó bá ti lọ tó lọ ṣe ti tiẹ̀ èmi náà mo ti lọ ṣe ti tèmi a ti jọ enjoy ara wa a máa padà sílé hmm. but kò mi ò lack anything financially. so ẹni sùúrù sister ẹni sùúrù sister ẹni sùúrù tó túmọ̀ sí wípé bí mo ṣe máa ń sọ pé nígbà míì tó bá ti dóyàwó ẹ dáadáa ìyàwó ẹ lè find it difficult láti lọ nítorí ìtọ́jú tó ń ṣe fún ṣùgbọ́n á okó ń ta ṣó mi pé mo right nìyẹn. yes bẹ́ẹ̀ ni òótọ́ ọ̀rọ̀ ni. ẹ ṣe ìyá mi. ẹni. ẹ ṣe hello. hello. hello. ẹ jọ ṣé mi ò mọ ẹni. ẹ kálọ. ẹni ṣé mi ò mọ ẹni ìṣá. ṣé hello. hello ẹ kalẹ. ojú wo lẹ máa fi. sórí ètò olóyinka tí ń tìmọ̀ wá. bẹ́ẹ̀ni ojú wo lẹ máa fi wo àlè. three three. mo máa jẹ ayé dànù. ojú wo lẹ máa fi. sórí ètò olóyinka. ẹ. máa ń ní ìwò lè sọ pé mo ní rí ìbò ẹni tẹ́ mọ̀ dáadáa ni mí. ẹni tí mo mọ̀ dáadáa ni. ọkọ lé olú máa ń fa sóbìnrin ní ìfimá ńlá lè. ẹ wá ṣé ọkọ ti yíyàn lè ní ọkọ yíyàn lè ní. ṣé ọkọ ti yíyàn lè ní ọkọ ti yíyàn lè ní. Ah, ọkùnrin nọ́mà oyin o tèmi kan bó gbáyé èmi ò mọ̀ pẹ́pẹ́ máa ń yàrá gbogbo nǹkan ni mo fi máa ń tọkàn mi lọ́rùn tó bá lòun ò ṣe gan màá máa sunkún tí mo wá bẹ́ẹ̀ bẹ́ẹ̀ marriage wa ti wà like I think eight years mo kàn ṣe wá mí ìpèyàn kan lórí Facebook nìyẹn àpòbó ah, yẹn ti bá ń rọ́bọ̀ wọn á ní à ah, ìmọ̀rí màmí ní o pé kíní kò kìlọ̀ ó wá rí pé mo láì jẹ gan ṣẹ́rí ọkọ mi tẹ́ bá fọwọ́ pọ̀ máa ní ara o má fọwọ́ kúrí mi o tí máa bẹ̀ tí máa ti ń dúró ẹ má fọwọ́ kúrí mi o má ṣe kíní kan má fọ yìí nù àdéhùn tó wẹ̀ tí wọ́n bá kan abẹ́ omi òkun mi ò bò gbọ́dọ̀ kan lọ́wọ́ máa lọ fọwọ́ ẹ̀ nẹ̀ ah, ah. má wọ̀ pé ah, ọkùnrin mo ṣe wá mí ìsẹ̀ in fact fọlá nídọ̀ ní ní ìsìn ọkọ mi ti kú èyí pẹ̀lú ọ̀wọ́ yà dé for ten years kò bá mi sọ̀rọ̀ rí. bọ̀dé olóyìn tó máa ṣe fún mi ó máa bá mi ṣeré ó máa láògùn mi you know I was like ah ṣọkùnrin báyìí tó wà. àwọn ọkùnrin ìyàwó ẹ̀ mo láìké ẹ̀ orí ìfẹ́ ojú rere ni máa fi wọ ìyàwó ẹ̀ ní ìfọjọ́ kan wò àtàyè tí máa ní kó bá mi ti you know máa tún sọ fún pé àmọ́ tó ju ìyàwó ẹ̀ o inú fojú burúkú wo ìyàwó ẹ̀ rí láíláí níbẹ̀ lórí kí àwọ̀ ẹ̀ kù because number one mo ti sọ fún pé èmi fi mi lẹ̀ ọ̀nà ìtọ́jú mi dáadáa. mọ̀mọ́ so ẹ̀mí wípé nígbà yẹn ẹ̀ ń gbọ́ ẹni sùúrù ṣe ń gbọ́ mi ṣe ń gbọ́ mi eh. ẹ̀mí pé nígbà yẹn ẹ̀ ń go through irú nǹkan báyìí kẹ́ mọ̀ pé mo mẹni tó ń sọ̀rọ̀ dáadáa. dáadáa dáadáa bẹ́ẹ̀ yẹ ẹ̀mí pé ẹ̀ ń go through irú nǹkan through irú nǹkan báyìí pẹ̀lú ọkọ yín yẹn Ah, àní tábà ń bá a dùn máa ní má fọwọ́ kórì mi o má ṣe kíní kan azẹni ọwọ́ ẹ̀ ò gbọ́dọ̀ kún mi abéèyàn fẹ́ ah. tẹ bá tún kì í tó máa nára ẹ má ti sè I was like ah, táwọn yẹn bá bẹ ẹ mọ̀ téèyàn bá ń wò yín ta kò ń ṣe owó nìkan náà fi ń tébìrì lọ́rùn nípa táwọn ọkùnrin ò mọ̀ nìyẹn. àwọn máa ń wò yín gbà yẹn bíi ẹ mọ̀ pé àwọn máa ń wò yín gbà yẹn bíi irú mọ́tò tó wà nídìí mo ní mọ́tò tó wà di yín yẹn àti gbogbo láì tẹ̀ ìnáwó bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni kò sí nǹkan tí mo fẹ́ tí òfin ń tẹ́ lọ́rùn wọ ni mọ́tò wọ́n gbọ́ nínú ilé third life ni ó pa pátápátá azin mo wá ti make mo ti make up mind mi gbé láéláé ọkùnrin yóò lè bá mi sùn lẹ́yìn ọkọ mi mo dẹ̀ keep that promise títí ó fi jáde láyé even ẹni tí wọ́n gbé ìtàn ló wá sí today kò àti bára wa sọ̀rẹ́ hmm. today. gbogbo gbogbo kò lábò nǹkan kan. ẹja kò lábò ẹ lábò ẹ. ó máa mi ó máa ṣe bá mi ṣe everything you know. Hmm. so àwọn ọkùnrin máa ń gbé oúnjẹ alẹ́ wọn fún adájọ́ ọ̀hún á ní obìnrin kan kìíní kan kiri kan nígbà tẹ́ẹ̀bà tó bèrè tẹ́ẹ̀bà tó bèrè kò ń nìkan náà fi ń ṣọkọ obìnrin nǹkan àwọn a máa ń ṣé kí fún yín ní ọ̀rọ̀ kan ṣé kí sọ kọ́kọ́ fún yín sísá ṣé sọ kọ́kọ́ fún yín bí fẹ́ dárúkọ ọmọ yín ẹ ṣì beautiful síbẹ̀ hmm. honestly ẹ ṣì pretty ẹ ṣì hmm, pretty mo ní ẹ ṣì pretty síbẹ̀ ẹ ṣì beautiful bẹ́ẹ̀ ṣì ṣe fine ẹ ṣì fine síbẹ̀. Hmm bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni mo ti bímọ mẹ́rin ìṣẹ́kùnrin tó máa rí nípa tí ò tẹ̀lé people not to today ọkọ tó ti kún sí ẹ mọ̀ náà ah, ah, eh, april ló máa tó two years ọkùnrin yìí ò sì dòrí mi ipò tí òun àtàfin wà together marriage máa tó seventeen years nsìn ọkùnrin kankan ń dìtámì mi kì í ṣe tó bí àgọ́ tó ṣe fún mi nílé bọ̀ ń dìtámì pé no no no gba àwọn ọkùnrin àwọn náà máa ń tí àwọn wọn síta àwọn ni. mo mọ̀ yín dáadáa mo mọ̀ yín gidi pàápàá. Eh, gidi gan pàápàá. Ah. Hmm. àbí hmm. so èèyàn mélòó mo fẹ́ máa sọ fún àní ní hmm. ìdẹ́fojú ẹni tí mò ń dé tìmí ìfojú kìíní wo ìyàwó ẹ̀ rè mo tún máa ní àtọ́jú ìyàwó ẹ̀ rè náà mo jẹ́ èèyàn kan jẹ́ pé mo máa sọ fún pé mi lè fi ọkọ mi sílẹ̀ ìdíwọ́ tó gbó nǹkan èmi tó fáwọn èèyàn ń wò lókè lókè iṣẹ́ ẹ mọ̀ mí dáadáa náà. Ah, ah. ẹ̀yin ẹ̀yin ìyàwó bàbá olówó. àbí àbí ẹ ọ̀dẹ̀ mọ̀ nǹkan tó ti ìyàwó bàbá olówó rí inú ilé àwọn máa ní ṣé nígbà tó ń ṣe pè fún mi ẹni tó ṣe pè fún mi ló gbé ìyàwó ẹ ó máa tọ́ bẹ́ẹ̀ yẹn pé nígbà tó rí mi ò burú <laughs> ọ̀dẹ̀ wọn tó borúkọ bẹ́ẹ̀ yẹn ló mú mi obìnrin dùn. Hmm. Hmm. Ah. mo ò fojú bú mo àdéhùn ìdúdú eh, eh, bú wo ìyàwó ẹ rárá o máa bú ìyàwó ẹ bíi pé a máa pray fún máa pray fún family máa ń gbàwé pé kọ́lọ́ọ̀jọ́ wọ́n bá mi dìjà. mo ti kọ nọ́mbà yín sílẹ̀ bọ́ọ̀ mo ti bíbá yín ṣe mọ̀. mo ti kọ nọ́mbà yín sílẹ̀ máa pè yín after the show. hello. mo ní mo ti kọ nọ́mbà yín máa pè yín after the show nice to meet you again. Màá ok ok àmúni lọ́tọ̀ sí láti fi jù sí ok. <laughs> the number to ẹni tí ẹni tó pè wọlé yìí àwa ń gbà yẹn táwa bá rí èmi àtọkọ mi á máa máa wò pé ah ọlọ́run ayé lélẹ́yìí báyìí ọlọ́run nígbà yẹn ẹni tí mo mọ̀ dáadáa ni nígbà tí mo ṣẹ̀ṣẹ̀ ń bímọ ẹni tí mo mọ̀ dáadáa ni àwa èmi hmm. àtọkọ mi máa ń wò wọ́n bíi pé ah tí n bá sọ fún yẹn gan pé mo máa tí n bá sọ fún yẹn gan pé tí n bá sọ fún yẹn gan pé ah mo máa rí ìyá alágbájá á ní ó máa pè sórí show mi ó máa máa surprise ni mi ò believe nǹkan tí wọ́n sọ yìí tó fi dàbẹ́ ni wípé tó o bá fi ìgbéyàwó onígbéyàwó tọrọ nígbà míì ọlọ́ọ̀ má jẹ́ kéèyàn ṣìnà kò sí nǹkan tí wọ́n fi ń kẹ́ obìnrin tọmọbìnrin yìí ò ní ẹni tó pè mí wọlé mọ́tò díẹ̀ mi rò pé mọ́tò sí mi rò pé ó lo mọ́tò one rí tó máa fi change ẹ̀ ó dẹ̀ máa ń drive bí ọkùnrin ni ṣọ́kọ́ṣọ́kọ́ṣọ́kọ́ mi rò pé ó lo mọ́tò one year ó máa ń pààrọ̀ mọ́tò ni. hello. hello. hello ń gbọ́ yín o ojú wo lẹ fi ojú wo lẹ fi lu àlè àlè ẹ̀yàwó ẹni tẹ́ ẹ̀ yàn lálẹ́. hello. hello hello hello ọpẹ́ o àwọn oní hello hello hello yẹn Ọlọ́run bá mi lé wọn jìnnà síwájú the number to call is plus four four seven four zero four eight five one two three four gbogbo ẹ̀yin tí nǹkan ọmọkùnrin yóò kó yín ò ṣiṣẹ́ mọ́ tẹ́ ẹ ti lùzì ìyàwó yín fálẹ̀ tí ọjọ́ ọkú tí ẹ ti fi ẹ̀mí ìyàwó yín ti so sókè látara èrò tí ọ̀lẹ́ ń gbà lé wọn lórí ẹ pè ẹni ọlá ẹ pè ẹni ọlá anywhere tẹ bá wà sórí plus four four seven four four eight one nine eight two five six plus four four seven four four eight one nine eight two five six gbogbo ẹ pè aṣíwájú hmm. Hmm. aṣíwájú oh. elégbòogi. seven oh aṣíwájú elégbògi sórí plus two three four eight zero double three five three zero four one four ẹ̀kalẹ̀. ẹ̀lú ẹ̀kalẹ̀ ojú wo lẹ fi wo àlè ìyàwó ọkọ ẹni tẹ́ ń do ojú wo lẹ fi ń wò. àbíkílẹ̀ ah, ìtẹ̀ fojú ọkọ mi àmọ́ obìnrin tó wà ní ọkọ̀ tẹ́tù ìrànlọ́mà fún ọkàn tó yá tó wọ́n máa kọ́ra bíi ajá láti tún kankan sí alẹ́ òun ṣe òun ṣe pẹ́pẹ́ gbogbo gbà ní kí ọmọ abẹ kí ọmọ abẹ ni. ẹ no no nǹkan tó ṣẹlẹ̀ ni wípé ẹ lè máa fọwọ́ kan obìnrin kẹ má fọwọ́ kan ilé ìṣọ́ agbára ẹ̀ nígbà míì tẹ́ ẹ̀ bá mọ obìnrin fọwọ́ kan ọwọ́ yín yẹn á máa gun lára bí èèkan á máa gun lára bí ìṣó ni á máa gun lára bí abẹ́rẹ́ ni so á kúkú prefer kẹ má fọwọ́ kan òun torí ọ̀pọ̀lọpọ̀ alẹ́ ẹ fọwọ́ kan báwo lẹ ṣe fọwọ́ kan wọ́n ṣe bóun lẹ́ ń gbọ́ yìí tó ní ó ń dóhun òun ò tiẹ̀ mọ̀ pé ó ń dóhun ẹ lè máa fọwọ́ kọ obìnrin ẹ lè máa fọwọ́ kọ obìnrin kí ọwọ́ yìí máa há lára harahara bíi bíi sandpaper may God continue to to rest baba suwe olóma lòkì náà ni ọwọ́ rẹ̀ ṣe ń ha bí harahara bíi sandpaper báyìí ẹ lè máa ẹ lè máa kú lára kọ́wọ́ yìí máa há lára kẹ má wà gentle ẹ lè máa dogan kọ́kọ́ jẹ́ pé dídó tẹ̀ ń dogan ṣáà domi òdìdé ni so irú obìnrin yẹn kò ní fẹ́ doyin ẹ̀ẹ̀kan lè ṣọ agbára ẹ̀ ẹ̀ẹ̀kọ́ rí òkè ẹ̀ẹ̀kọ́ ẹ̀ẹ̀kọ́ rí òkè ẹ̀kíní ẹ̀ hello ọlọ́run mo máa o. Hmm. ẹ̀ẹ̀kọ́ ẹ̀ẹ̀kọ́ lè ṣe agbára ẹ̀ ẹ̀ẹ̀kọ́ ní kò ní dáhùn kò ní dáhùn nígbà tó jẹ́ pé kàkà kẹ́ ẹ do dáadáa tẹ́ ẹ bá fọwọ́ kàn ẹ tún ara ni ẹ máa ara ni so tẹ́ bá perú obìnrin yẹn kò ní kò ní dá yín lóhùn because ẹ ẹ dó dáadáa ọkùnrin mi ò mọ bó ṣe fọwọ́ kan obìnrin that is the truth ọkùnrin yóò mọ bí tó máa touch ní ara obìnrin ẹ gbọ́ tó sọ apart from touch mò ń bẹ́yàn kọ̀ọ̀kan sọ̀rọ̀ láàárọ̀ yìí wípé even béèyàn ṣe máa ń bá obìnrin sọ̀rọ̀ you have to treat your woman be princess a lè treat ẹ bíi prince nínú ọ̀rọ̀ sísọ gan téèyàn ń bá obìnrin sọ o ń pa òbò obìnrin ó ń jẹ́ kí obìnrin kó ó ń jẹ́ kí ìwà ọkùnrin kó irritate obìnrin debi pé kò ní fẹ́ ní nǹkan kan ṣe pẹ̀lú ọkùnrin yẹn tó bá fọwọ́ kan báyìí á máa ka lára ni pé jọ̀ọ́ ṣòṣì ẹ kò dìde. hello. hello. à ń gbádùn yín o. hello ẹ pé ètò yes ma kí le ro ń gbà kí lè ro ọkọ yín sí ìyàwó àlè tẹ́ ah èrò ọkàn mi dábàá jẹ́ ó dáa gidi gan torí àlè mi máa ń dó mi dáadáa. ọkọ yìí wá ń kọ́. àtẹ́yìn ìfìlẹ̀ ọkọ mo kàn sì bímọ ni mo sì bímọ fọkùnrin ṣùgbọ́n ojú tó máa fi ń wò mí ojú tí ò dáa ni dẹni èrò ọkàn ẹ̀ sí mi kò dáa rárá tẹ́mi fúnra mi dẹ̀ mo dẹ̀ mọ̀ torí ó promise mi ní ó promise mi ní heaven and health pé òun máa ṣe dáadáa fún mi nǹkan kan bẹ́ẹ̀ yẹn mọ ọkùnrin tó bá ti lè pàdé obìnrin kí nà ẹnu dídùn ló fi lólò fún mi. so nǹkan tí mo dẹ̀ kí tí mo dẹ̀ ti rí gbèsè pé ìwà bàbá ìdẹ ló dẹ̀ ń wù pé ẹnu dídùn ló ń lò fún mi so mo dẹ̀ mo mo mo decide láti ní àlè ń ta àlè mi dẹ̀ ń ṣe dáadáa ó ń dún mi dáadáa fẹ́ pé yes mo ń fìlẹ̀ pé ibi tí òdo mi dé gan mo ń ó ń dún mi jù bẹ́ẹ̀ lọ ní àlè mi ojú dáadáa ni mo fi ń wà lèmi. náà ìyàwó ilé ẹ̀ ń kọ́ ṣé ẹ̀ kí n wò pé à kíyàwó ìtì ẹ̀ lọ kí n gbọ́ síbẹ̀. oníyàwó kò níyàwó dídí ó ti pé Europe lèmi wà èmi wà ní Germany èmi tí mo bá yín sọ̀rọ̀ yín sí Germany ni mo wà. àlẹ́ yóò níyàwó. ṣé wàá jọ pàdé ra wa lọ́nà. àlẹ́ yóò níyàwó àbí no bó tá a bá ti lè jọ ní misunderstanding sìn ó máa ó máa máa fi ààyè ẹ̀ máa hàn mí lórí aago pé kí n wo àwọn tó dáa jù mí lọ so nǹkan tó fún mi ní gut nìyẹn láti gbé òbò mi lọ síta láti lọ dú ẹni tó bá wù mí kódà má sọ fún ma jẹ́ kó pé ẹjọ́ torí ọlọ́run kò fẹ́ kẹ́ bá mi tọ́lọ́ máa ń bú mi nínú ilé pé à èmi tó bu ẹ̀ ti bàjẹ́ èmi tó bu ẹ̀ ti lámì èmi tẹ́ pé òbò kò ní NAFDAC mọ́ so mo dẹ̀ decide láti gbóbò yẹn lọ síta pé ẹjọ́ ẹ bá mi ẹjọ́ ẹjọ́ mi ẹ má mi nídìí owó yìí ẹ kàn dómi lọ́fẹ̀ẹ́ ẹ bá mi wò bóyá ó ti bàjẹ́ àbí kò bàjẹ́. ṣé tẹ bá fẹ́ rẹ́ ọkùnrin tó bá fẹ́ doyin tà á sẹ́ ni ẹ kàn dómi lọ́fẹ̀ẹ́ mo fẹ́ mọ̀ bóyá ó bò mí ní NAFDAC. ṣé tẹ bá. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ hello ẹ mo ń gbọ́ yín. tí mo bá gbé ó ní òbò mi ti la ní òbò mi ti bàjẹ́ so ọ̀dọ́ mi lọ́fẹ̀ẹ́ mi nídìí owó ẹ̀ ọ̀dọ́ mi tó ti bàjẹ́ ni sọ̀tọ́ bẹ̀rẹ̀ ti dómi tán wọ́n ní à ọkùnrin tó sọ pé owó ẹ̀ ti bàjẹ́ kò ní jẹ́ nǹkan dáadáa tó máa fi kú o hmm. kò ní jẹ́ nǹkan dáadáa tó máa fi kú pé ọkùnrin tó sọ pé owó tiwọ́ ẹ̀ ti bàjẹ́ o à ògbò tí mò ń lá tẹ́ pé à orí mi ń ta ṣì ni ògbò yìí ni ọkùnrin kan sọ pé ti bàjẹ́ ọkùnrin ò ní jẹ́ nǹkan dáadáa tó máa fi kú ṣé nǹkan mò ń gbádùn program yìí o ọlọ́run dẹ̀ máa fún yín ṣe lágbára ọlọ́run ayé ètò ẹ̀ṣẹ̀ kò ní dínà yín ọlọ́run àtúbọ̀ máa tọ ìmọ́lẹ̀ sọ́nà yín ọlọ́run àtúbọ̀ máa fi ìmọ̀ kún ìmọ̀ yín lágbára ọlọ́run. ṣé ẹ̀yin àtọkùnrin yẹn ń sì ṣẹ̀ṣì ń gbélé. a ti jọ ń gbélé kódà last year onílá last year yìí ó yìí bú mi tó bá ti bú mi báyìí kódà á fi mi ránṣẹ́ sílé kò tí kò ó lé mi lórí o á fi mi ránṣẹ́ sílé á bú mi á bú ìyá mi ẹnu pàṣẹ wọ new year ẹ̀sìn mo jẹ́ ẹ̀kọ́ tẹ́ pé ọkàn mi máa ń tètè máa ń tè ń yọnu sọ máa ń tè ń yọnu sí yàn bójóbìnrin ni bójọkùnrin ni máa ń tè ń yọnu sí wọn pé ó ti tán nínú mi ẹ understand so but òun ti wọ́n fi wọ́n ṣèkà wọ́n fi wọ́n ṣèkà bí kò máa bú mi kò fi máa ránṣẹ́ sí ilé kò máa bú mi tòbò tòbò òbò ẹ ti bàjẹ́ ìwọ bá wọ aṣẹ́wó kọ́bọ̀kọ́bọ̀ ẹ kò sí wàhálà ti bàjẹ́ ìwọ kọ́bọ̀kọ́bọ̀ ní mi ẹ àwọn tó mọ̀ ọ́dọ̀ wọn wà ń tà bá dẹ̀ ti gbé lọ síta wọ́n ní ah, àjọ torí ọlọ́run tọkọ ẹ bá ti lọ pé rárá báyìí àwọn rẹ́dì àwọn máa láì àwọn máa láì tìkatìka àwọn máa láì tẹ̀tẹ̀tẹ̀tẹ̀. màmí àwọn mélòó ló wá ń do níta. ẹni. àwọn mélòó ló wá ń do níta èmi ò mọyì àwọn tó dùn ta torí ohun tá a bá ti lè jọ ní misunderstanding á ní ẹ òun láwọn èèyàn tó dùn kódà ìjọ ọkọ mi tí mo bí gbà yá ní ìjọ tó ń fẹ́ lọ ìjọ tó ń fẹ́ lọ bímọ gbọtọ ó ku ọjọ́ mẹ́ta tí màá lọ fi bímọ òun lọ́jọ́ àlè òun mọdẹ ní kò sí wàhálà ẹ ọmọ ti dé láyọ̀ àtàlàfíà báyẹn mímí náà dẹ ti wà ẹ ògbò dídó lògbò. màmá ẹ ní sùúrù ẹ ní sùúrù ẹ ní sùúrù ẹ ní sùúrù ẹ gbọ́ tèmi ẹ gbọ́ tèmi ẹ ní sùúrù ẹ ní sùúrù now èèyàn mélòó ló wá ń dó òbò yín ta tẹ fi máa mọ̀ pé kò sí NAFDAC ṣì wà ń bẹ̀ èèyàn mélòó ló ń dó ń ta òbò ti yín. èèyàn méjì ni èèyàn méjì ni tó gana sí dáadáa tó máa ní à tọkọ ẹ bá lòun ò ṣe mọ́lẹ̀ ni àwọn rẹ́dí láti fòkà sí ẹ lọ́wọ́ torí òbò ẹ dùn òbò ẹ dùn gidi gan àwọn dẹ̀ ṣẹ́ríṣ òbò ẹ gidi gan. báwo lẹ ṣe wá ń pínra yín láàrin àwọn èèyàn méjì tó ń dó yín yẹn lẹ́yìn ọkọ yóò di mẹ́ta báwo lẹ ṣe wá ń pínra yín mo ń pínra mi ìyíjọ́ tó bá ti di pé bẹ́ẹ̀ pọ̀ tí a ti lè a ti jọ ní misunderstanding pé ọ̀rọ̀ wa ò wọ̀ rárá hmm. mo dẹ̀ wà nínú yàrá mi oníkálukú ń ṣe tiẹ̀ hmm. so mo ń pínra mi máa pè wọ́n ni pé ẹ̀jọ̀ mo fẹ́ dóko níbo lẹ wà mo fẹ́ gbórí wọlé. a ní sùúrù o ṣáwọn méjèèjì ló máa doyin lẹ́ẹ̀kan náà ni àbí ẹ máa lọ sọ́dọ̀ wọn. lọ́dọ̀ àwọn méjèèjì kan ọ̀tọ̀ọ̀tọ̀ ní ọ̀tọ̀ọ̀tọ̀ ní bọ́dọ̀ ó máa ní time tí mo máa tactics fún wọn pé ìgbà báyìí báyìí ni mo máa ráyè láti wá sọ́dọ̀ ẹ̀ láti wá do ẹ̀ jẹ́ ká jọ dóra wa. ẹ kọ́kọ́ ẹ lọ sí a lẹ́ni tó bá dọ̀túnla ẹ lọ sí b. bẹ́ẹ̀ ni mo lè lọ lọ́sẹ̀ yìí lọ sọ́dọ̀ àkọ́kọ́ ọ̀sẹ̀ tó bá tẹ̀lé mo lè lọ sọ́dọ̀ ọ̀dọ̀ ẹlẹ́kejì so once tó bọ ó bẹ̀ mí o kò bẹ̀ mí o tí bá ní pé kò sóbò kò sí náà nìyẹn tó bá ti pariwo jù mo lè pa àwọn kélé gbé sí pé ẹjọ́ o tún ti bẹ̀rẹ̀ sí wàhálà mi o àwọn ké ibi tí mo ìlú tí mo dẹ̀ wà kéré jẹ́mi tí mo wà wọn ò fẹ́ máa gbọ́ pé obìnrin sọ pé òun sọ fọkùnrin pé rárá òun ò lájọṣepọ̀ kọkùnrin yẹn wá mú lò pé rárá òun gbọ́dọ̀ bẹ́ẹ̀ sùn tipátipá wọ́n máa sọ fún ẹ pé rape case ni pé torí ìyàwó ẹ̀ sọ tó bá wá bu yín èèyàn kọ̀ nọsẹ̀ sórí ta ẹni tẹ́bẹ̀ máa ta yín ni pé wèrè òbò tí wọ́n ti. tó bá ti bẹ̀rẹ̀ sí tó bá tó bá ti dómi tó níta jẹ́ pé mo ti wà satisfied tó sọ fún mi pé ah ọkùnrin tó sọ pé bẹ́ẹ̀ yìí ò dáa ah olórí burúkú mà ní kò máa ń jẹ̀kan gidi tó máa fi kú o tí bá ti délé báyìí tó ti dómi tó yẹ pé mo ti táyà tí bá délé báyìí kó máa rojọ́ dọ̀la kó gún mọ́mì mi dọ̀la mi ìdẹ́ńdà lóhùn máa tún lọ ní kẹ́rì ok ṣé wọn èèyàn méjì yẹn ṣé wọn máa ń do ẹ ti ṣe é rí tí èèyàn méjì doyin lọ́jọ́ kan náà àwọn wọn ò doyin pọ̀ o bóyá kan doyin láàárọ̀ ìkan doyin lálẹ́ níjọ́ kan náà àbí ìjọ méjì. ní ọ̀dọ́ mi pọ̀ mo lè fix ọ̀sẹ̀ yìí mo lè fix ọ̀sẹ̀ yìí ìfẹ́lẹ̀ tó bá ń bọ̀ ní ọ̀sẹ̀ tó bá ń bọ̀ so ọ̀sẹ̀ yìí ntí mo lè fix ẹ̀fẹ́ mi pé e, ọ̀sẹ̀ yìí kọ́ èmi àti ẹlẹ́màjọ́dọ̀ ra wọ́ ọ̀sẹ̀ tó bá ń bọ̀ màá fi fẹ́ ní kejì. ó kì í kí ló wá dé tẹ wá ń dó méjì Ah, mọ́ńdó méjì nítorí eh, ìkan ìkan ò tí ì bímọ rí ìkan kẹrẹ ó ti bímọ tán fẹ́ sọ pé òun ò ní ìdí ọmọ bíbí ìkan náà dẹ̀ ti ń kú sí mi lọ́rùn pé rárá òun fẹ́ fẹ́ níṣu lọ́kà kò jọ nítorí ọlọ́run so ilé tí ò ti bímọ yẹn mo jẹ́ kó mọ̀ pé mi ì lè wéètì táìmì torí mo ti bímọ mo ti bímọ mi ì dẹ̀ lè wéètì táìmì pé eh, èmi àti ẹ̀kọ́kọ́ mi ì dẹ̀ fẹ́ bímọ mọ́ so mo prefer kí n tẹ̀lé eléyìí tí ó ti bímọ tí ò fẹ́ bímọ mọ́. ok mo fẹ́ béèrè kan lọ́wọ́ yín ẹlẹ́ẹ̀kẹta tó ń disturb yín yẹn ṣé ẹ máa tún mu on board á jẹ́ mẹ́ta ẹ wá máa pín wọn láàrin ọ̀sẹ̀ kan bí ọ̀rọ̀. rárá omi rárá o rárá ju eléyìí tí a ti jọ wà yẹn lọ eléyìí tó bá ti ṣe dáadáa sí mi òun ni máa tẹ̀lé. àwọn méjèèjì sì ń doyin lọ́wọ́lọ́wọ́ bá a ṣe ń sọ yìí. bẹ́ẹ̀ ni o a sì jọ ń gbọ́ra wa à ń lára wa à ń rúnra wa. ẹ sọ ẹ tẹ describe fún mi bó ṣe máa ń doyin bó ṣe máa ń la yín ṣọ́ ń ṣọ́ máa ń lóbò yìí ni. àwọn ńlá mi o wọ́n lá mi wọ́n lá mi tìkánná tìkánná ẹsẹ̀ ni wọ́n lá mi bàjẹ́. tẹ bá wá lóyún kan. tẹ bá lóyún kan tẹ bá lọ lóyún kan. rárá mi lè mi náírà kò sóyún náà jẹ́ndà mi torí oníṣẹ́ abẹ ni mí ó di iṣẹ́ abẹ mẹ́ta tí mo ti ṣe báyìí wọ́n dẹ̀ ti bá mi fẹ́lẹ̀ ọmọ mi pa mo sọ fún wọn pé mi nídìí ọmọ bíbí mọ́ lọ́rọ̀ kan ṣá yìí gbádùn oko so oko méjèèjì yẹn èwo lẹ gbádùn tó ní méjèèjì. Ah! mo gbádùn oko oyé ẹlẹ́dàá mi o ó dùn mọ́ mi bàjẹ́. èwo lẹ gbádùn jù nínú méjèèjì èwo ló tóbi jù. ẹni. èwo lẹ gbádùn jù nínú oko méjèèjì èwo ló tóbi jù tàbí ah. size kan náà ni. ẹ wo ẹ ti sáyé ká iṣẹ́ pé kó tóbi jù ní òun gangan níṣẹ́ kódà kó má ju kó má ju bí okin ni lọ báyìí tó fà pé ó ti lè fáyà ó ti lè ó ti lè náàkì dáadáa ó ti lè fáyà dáadáa ó lè ó lè ó lè ṣe mi mọ ọmọ ìfẹ́ pùtẹ́ ó lè ṣe tàtàtà dáadáa òun gangan lèmi ṣẹ́rì. èwo náà ma èwo ní tó bá ń doyin lọ́wọ́ èwo lẹ máa ń kígbe jù ṣé a àbí b lẹ máa ń gbádùn jù. Mm. ẹni. ṣé a àbí b lẹ máa ń gbádùn jù èwo lẹ máa ń gbádùn jù ní méjèèjì. àbí ni máa ń gbádùn jù o. ẹ lè fún wa ní ringtone ẹ lè sunkún bẹ ṣe máa ń ké tó bá ń do yín tí b yẹn bá ń do yín. ringtone pé tó bá ń do mi lọ́wọ́. ẹ tí b yẹn bá ń do yín àbí tó bá ń lá òbò yín. ok ẹ fẹ́ kí n fún yín àbí. ẹ fún wa ringtone mo gbádùn yín bàjẹ́. yéé. Yeah. Ah, oh, baby, oh my God. Baby Lilies, I love that. Oh my God. Oh, come on. Oh my God. Come on, baby, I love that. Come on, fire me. I love thee. Baby, you got it. Ṣé ti dídó nìyẹn tó bá wá ń lábò yín nǹkan báwo lẹ ṣe máa ń kígbe tó bá ń lábò yín? Hmm. Tó bá ń lábò ní báyìí. Ah ẹ wò ó mo fẹ́ lè dàkú màmá fọwọ́ ra orí ọkùnrin yẹn ni pé ṣé irú ọkùnrin báyìí ṣì wà á yé mi o ibo ni mo wà wọ́n máa la tọ́tọ́ máa la gbogbo dèdè náà dèdè náà gbogbo ìwòdì ọmọ alá gbogbo ẹ̀ mọ́ tọ́ máa ní ah, ọmọ ọkọ ọpẹlẹ ti bàjẹ́. ẹ sọ fún wa bá ṣe máa ń ké tọ́ bá ń lábò yín ẹ ti sọ tọ́ bá ń do bọ́ tọ́ bá ń lábò ah, yín mo máa ń ké gidi gan-an ara mi máa ń gbọ̀n ni. ẹ sọ báwo lẹ ṣe máa ń ké ẹkọ ṣe fún wa fún bóyá bíi two minutes. Ma oh, yeah. oh, mo o ti bá yé mi jẹ ó ti dùn jù á ah, ọmọ bá mi ká sókè dáadáa bá mi fi sí yé ara mi máa máa gbọ̀n ni. ẹ ṣe ẹ ṣe gan ẹ ṣeun o anyway ju gbogbo ẹ̀ lọ ẹ̀yin olólùfẹ́ Olúyinká TNT um, àwọn kan ti send videos àwọn kan ti send oríṣiríṣi síbi i don't think i will have time láti gbogbo ẹ̀ mọ́ lálẹ́ yìí ẹ rí gbogbo ọ̀rọ̀ tá a bá ti sọ ló máa ń ní ọgbọ́n èyí tó bá kan àwa obìnrin ẹ jẹ́ ká lọ ronú sí i èyí tó bá kan àwa ọkùnrin ẹ jẹ́ ká lọ ronú sí i mo fẹ́ kẹ́ mọ̀ wípé ọ̀pọ̀lọpọ̀ àlè tó wà ń ta wọ́n máa ṣiṣẹ́ lórí ọkọ yín nígbà tẹ́yin bá ń pè nígbà tẹ́yìn bá fi fóònù disturb and everything gbogbo nǹkan tẹ́ ń sọ especially ìwọ tó bá mọ̀ pé o ní ọkùn olọ́kọ tó máa tó ń ṣèta tó dé establish pò ń tún àlejò tó bá máa pè lórí fóònù mọ bó ṣe máa máa sọ̀rọ̀ gbogbo aggression wa bá ṣe máa ń bínú ó bèmí náà wí honestly bá ṣe máa ń bínú ẹ jẹ́ ká máa fi sílé torí o ò mọbi tó wà bó o dẹ̀ ṣe mọbi tó wà bówó ṣe wá bá sọ̀rọ̀ yẹn àlè máa àlè obìnrin ẹ̀ló ẹ̀ló ẹjọ́ ẹ pa nǹkan tẹ́ ń gbọ́ ẹ pa nǹkan tẹ́ ń gbọ́ bó ṣe mọbi tó wà àlè obìnrin tó wà lọ́dọ̀ ẹ̀ a máa ká nǹkan tó ń sọ a wá máa ṣiṣẹ́ lórí ẹ̀ so tó bá ń bínú àbí tó fẹ́ bá ọkọ sọ̀rọ̀ a ní kẹ́ pa nǹkan tí ẹ fi ń gbọ́rọ̀ mo máa mi ní gbọ́ nǹkan tẹ́ fẹ́ sọ ẹ pa Facebook tẹ́ ń lò àlè ọkùnrin alẹ́ obìnrin tó ìwọ tó ń bá ọkọ ẹ sọ̀rọ̀ tọkọ ẹ dẹ̀ wà lójú lílé àlè tó ń pariwo lórí fóònù tó ń rant àlè tí ọkọ ẹ wà. ẹnu àti káṣẹ́ gbọ́ mi báyìí. mo ń gbọ́ yín. hello. yes à ń gbọ́ yín. Um, mo rí mo máa rí ilé ẹ̀ program yìí. Hmm. so ní nǹkan tí mo fẹ́ bá yín sọ bọ̀ bóyá later after program yìí màá pè yín so kí ló dé tẹ̀ ṣe dúró kẹ́kú pè mí lórí laughter program tẹ́lẹ̀ tẹ́ fi ń disrupt program mi ẹ bá ti dúró kẹ́ parí kẹ́ pè mí after program so nǹkan tí mò ń sọ tó tí o bá ń bínú tó dẹ̀ mọ̀ pọ́pọ́ ẹ ṣètà ṣètà ni tó o mọ ibi tó wà at a particular time ẹ try láti control nǹkan tẹ́ máa sọ lórí phone ẹ try láti control ìbínú yẹn jẹ́ kó wọlé wá bá yín kẹ́ tó deal pẹ̀lú ẹ̀ torí nǹkan tẹ́yìn sọ lórí fóònù ọkùnrin mi ibi tí wọ́n stupid dé wọ́n máa gbé yín sí spíkà á dẹ̀ ti sọ̀rọ̀ yín fún obìnrin tó ń date a máa ní orí bó ṣe ń bá mi sọ̀rọ̀ orí bó ṣe ń pariwo bó ṣe máa ń ṣe fún mi nílé nìyẹn o nǹkan tí obìnrin ìta yẹn máa máa wọ́kàn nìyẹn so ẹ̀yin obìnrin ilé no matter how angry you are tí ọkùnrin ẹ bá jáde tí ò tètè wọlé tó ò dẹ̀ lè establish ibi tó wà or anywhere ṣorí aggression ẹ yẹn àti ìwà burúkú ẹ fi pamọ́ sílé ó tiẹ̀ lè má sí lọ́dọ̀ àlè kó wà lọ́dọ̀ ẹbí ẹ̀ kan kó wá máa kó wà lọ́dọ̀ ẹbí ẹ̀ ọ̀dọ̀ ẹbí ẹ̀ tó wà yẹn kó wá máa gbọ́ bó ṣe soro si sí tó mọ̀ pé wọn ò ní mọ̀ pé ṣù lọkùnrin yẹn ìwọ tó ń sọ̀rọ̀ sí ẹ tiẹ̀ náà máa rí mú tiẹ̀ náà máa rí mú dání torí ọkùnrin tó ní lọ́wọ́ tó burú á gbé ẹ sí spíkà ìmí àti ẹ̀ rìkọ́ọ̀dù ẹ á gbé ẹ sí spíkà káwọn èèyàn máa gbọ́ ò ti gbé ẹ sáyé ọkùnrin míì nínú ó ti sọ̀rọ̀ ẹ fálè tẹ́lẹ̀ ó lè jóun àtàlè ló wà nínú mọ́tò á gbé ẹ sí spíkà kí àlè máa gbọ́ nǹkan tó ń oh. bó ṣe ń bá òun sọ̀rọ̀ wàá dẹ̀ máa gbọ́ wàá dẹ̀ máa jábọ́ àlè á wà máa work on it. hello. hello. yeah. hello ma ẹ kalẹ̀ ma. ẹ kalẹ̀. yes ma mo fẹ́ contribute sí ètò yín ni ma. okay. yes ma nǹkan tèmi ń kàn fẹ́ sọ ni pé àwọn obìnrin náà dó wọ́n máa ń ṣàwọn nǹkan kọ̀ọ̀kan náà tó yẹ pé ó máa ń pa ọkùnrin ẹ̀jẹ̀ ti sọ̀rọ̀ náà síwájú but bí èmi ń sìn yìí kí n fi tèmi ṣe example nígbà tí mi àti ìyàwó mi ta fẹ́ra wa four days after ta gbé papọ̀ àjọ wà nílé à ń sọ̀rọ̀ kan ó dẹ̀ ó pè mí dídìrín mo ní kí ni mo ṣe fún ẹ ó ló jábọ́ lẹ́nu òun then àwọn kó oríṣiríṣi bẹ́ẹ̀ lọ ó ti àtijọ́ ní argument kan rí tà sọ̀rọ̀ tó sọ òfin mi tí mo sọ fún wípé tó bá yá ó dẹ̀ máa gbẹ́mí ọ̀gbọ̀ngbọ̀n ó fi máa jóúnjẹ mi ìgbà tó máa sọ̀rọ̀ padà ó ní pé rárá ń pé ṣé mi ò mọ̀ pé ìyá mi lè ní bá sùn. tó àwọn ọ̀rọ̀ báyẹn náà tọkùnrin máa tọkùnrin máa sọ sẹ́yìn fẹ́ pé wọ́n máa rò pé sẹ́nu ọkùnrin mi tí kò ní ẹ bá tọ̀nà ọkùnrin ó máa dé kọkùnrin mi ju ṣùgbọ́n ọkùnrin kan lè máa wù wọ́n lọ́wọ́ pé ká máa ṣe tiẹ̀. bàbá ẹni sùúrù ẹni sùúrù nígbà míì gbogbo sọ̀rọ̀sọ̀rọ̀ ẹ̀ mọ̀ nǹkan tẹ àwọn kan mọ̀ gbọ́ wọ́n dẹ̀ mọ̀ èsì ọ̀rọ̀ ẹ̀yin nísìnyí ẹ̀yin ṣì ìyá igbá ẹ̀yin lẹ ṣì ìyá igbá tó fi ọmọ igbá le ẹ̀yin sọ pé ó máa gbẹ́nu ẹ̀ gbọ̀ngbọ̀n á jó oúnjẹ yín nígbà báwo ni ò ṣe ní jó oúnjẹ yín bẹ́yìn náà ń bá sùn lóòótọ́ òun béèrè lọ́wọ́ yín pé ṣé ìyá yín lẹ̀ ń bá sùn ẹ̀yin náà ṣe máa ní àṣẹnu ẹ̀ gbọ̀ngbọ̀n á jó oúnjẹ yín ẹ̀yin gbà mí gan ẹ máa ṣì ìyá gbálẹ̀ òun á fọmọ gbáde nígbà míì tíyan bá fi ọwọ́ kékeré gbá ńlá ọwọ́ kékeré tẹ̀yìn sọ yẹn òyìn lè fi gbá ńlá the best thing ni wípé kí gbogbo wa ká respect ara wa treat your wife as a princess kó lè treat her as prince má ti torí pé agbára wà lọ́wọ́ ẹ gẹ́gẹ́ bí ọkùnrin kó wá lu agbára yẹn ní bàṣàbàṣà nígbà tẹ́yìn náà dúró tẹ́ni òòrì wàá gbẹ́nu ẹ gbọ̀ngbọ̀ wàá wá jó ń jẹ mi òun náà òun náà dẹ̀ fún yín lésì pé ṣé yẹ ẹ ló ń dó kó dó kò yẹ kó sọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kò yẹ kẹ́yìn náà sọ nǹkan tẹ́ ẹ sọ ẹ fọwọ́ kékeré gbá ńlá ni kò yẹ kẹ́yìn náà sọ nǹkan tẹ́ ẹ sọ irú èmi ṣe mi ò ní lè sọ sí iye ọkọ mi torí iye ọkọ mi ò fi rẹ̀ wọ́lẹ̀ débẹ̀ mi níyà yìí fira yín mi ò tiẹ̀ ní lè ṣe pé kí n máa bá. màmá mi ò rí màmá mi ò lè bí bàárí wọn fojú kọra wọn fojú kọra lórí kòkòrò kọjú ọmọ ẹni sùúrù ọmọ mi wà tí wọn ò kọ́ èmi ò ní lè sọ bẹ́ẹ̀ irú èmi obìnrin o mi ì ní lè sọ bẹ́ẹ̀ fún iye ọkọ mi pé ṣé ìyá ẹlòmíì mi ò ní lè ṣe ṣó ti yẹ yín obìnrin mi wọn ò kọ́ lẹ́kọ̀ọ́ bọ́ náà ẹ fi ìyá agbálẹ̀ wọ́n fọmọdé ọmọ igbá de fún yín ni ẹ fọwọ́ kékeré gbá ńlá kí lẹ́yìn náà máa sọ fún yín pé o fẹ́ gbẹ́nu gbọ̀ngbọ̀ wá jọ oúnjẹ mi ṣẹ́yìn ṣóríkì ni ṣóríkì lẹ́lẹ́nu gbọ̀ngbọ̀. ẹ mo oyè mi mà but òun náà ló kọ́kọ́ mú èbú wọnú marriage yẹn ẹ bọ̀ tẹ̀yìn náà ẹni sùn ó pè yín dídì ó dẹ̀ sọ fún bó ṣe ló jábọ́ lẹ́nu ẹ̀ yẹn ó ti bẹ̀rù ó ti sábà yín ó jábọ́ lẹ́nu ẹ̀ náà ní gẹ̀dẹ̀gbà pó jábọ́ tó bá yẹ pé bàtẹ́ ó ní dìdìrìn ó pè mí dìdìrìn ní ẹ dìdìrìn kọ́ ni ẹnìbọn ó ló jábọ́ ẹgbà pó jábọ́ ó bẹ̀rù yín ẹ̀yin wá ní ó máa gbẹ́nu gbọ̀ngbọ̀ wá ẹ̀yin lẹ fà á ẹ fọwọ́ kékeré gba ńlá ni so nǹkan tẹ́ ẹ̀ bá ní gbà ẹ̀yin náà ẹ má ṣe fún yàn so ẹ̀yin náà ẹ wọ̀ṣẹ́nu yín bẹ́ẹ̀ ṣe máa bọ́ so kò yẹ kó sọ pé ẹ fọwọ́ kékeré gba ńlá ni ó dàbí ọmọ ọkùnrin kan tó ṣe voice note sí mi ó ní ìyàwó òun òun lọ fẹ́ mi ìyàwó òun ní lọ́wọ́ kò ṣe fóun ẹ òun wá fẹ́ yà òun fẹ́ yàwó mi ìyí torí pé òun ti fẹ́ yàwó mi yẹn ilé táwọn tiẹ̀ ń kọ́ ìyàwó òun ò bá ọ parí mo wá da lóhùn pé ṣé kíyàwó ẹgbẹ́ ẹ kọ́ ilé parí tí ò mọ̀ bóyá ọmọ òun ló fẹ́ jogún ẹ̀ àbíyàwó tó lọ fẹ́ ìyàwó ẹ̀ máa lọ wá owó tó máa fi kọ́lé tiẹ̀ ni kò ní bí ìwọ tó lọ fẹ́ yàwó mi àṣírí ẹ̀ ti bò ni èwo ni kí ìyàwó ẹ̀ wá bẹ́ẹ̀ fi owó tó bá jẹ́ ẹjọ́ níní ó ti mọ̀ pé nǹkan tiẹ̀ nǹkan tòun ni bẹ́ẹ̀ o ti lọ fẹ́ yàwó mi kó wá bẹ́ẹ̀ fowó parí ilé ṣé o fìpò máa gbẹ́rù kéèsì yẹn wá bá mi máa wá support ẹ̀ no nígbà tẹ́yìn ti pè lẹ́nu gbọ̀ngbọ̀ mm. ẹ ní bínú pọ́ sọ pé ṣé ìyá ó béèrè ẹ̀yìn tí ẹ̀ pè lẹ́nu gbọ̀ngbọ̀ òun wá béèrè lọ́wọ́ yín pé ṣé ìyá yín lẹ̀ ń do ni ìbéèrè ló béèrè kò fàjà kò bú ẹ̀yin lẹ yìí hmm. bù ẹ̀yin lẹ yìí pé lẹ́nu gbọ̀ngbọ̀n lẹ́nu gbọ̀ngbọ̀n agbẹnulẹ̀ àjẹun òun wá bí pé ṣé. but yes ma but yes ma ẹ má bínú ma o mọ ṣé ó lẹ́tọ̀ọ́ kó sọ fún ẹ̀ṣẹ̀. kó sọ fún kíni. ṣé ó lẹ́tọ̀ọ́ kó sọ fún ẹ̀ṣẹ̀. ẹ ṣe rí at the end of the day obìnrin tó bá ń ṣe bẹ́ẹ̀ tó sọ fún ẹ̀ṣẹ̀ ara ẹ̀ ló ń bàjẹ́ nítorí ẹ̀ṣẹ̀ ẹ̀ ń ba rèé jọ ni ó máa máa wo obìnrin hmm. yẹn bí olórí burúkú ni wípé wọ́n ló máa pa ọkọ hmm. ẹ̀ ó ń ba rèé jọ ni. Mm ó ń ba hmm. rẹjọ ni kò yẹ kó sọ fún bàárẹ̀ ló bàjẹ́ kò gbọ́kọ ẹ̀ jẹ́ gbogbo nǹkan tá a bá ṣe hmm. pẹ̀lú ọkùnrin ọkùnrin máa ń ní reservation wọ́n hmm. máa wù ẹ́ wọ́n máa kárí wọ́n máa gba gbogbo information yẹn lọ́wọ́ ẹ̀ but unfortunately ẹ̀ tún máa wá fi ti yín lọ kó bá obìnrin míì torí wọ́n máa generalize pé bóyá bí gbogbo obìnrin ṣe rí nìyẹn kò dẹ̀ rí bẹ́ẹ̀ but next time ẹ̀yin bu òun béèrè question ni òun ò bu yín ẹ̀yin lẹ̀yin ló lẹ́nu gbọ̀ngbọ̀n máa wá jẹun dẹ̀ ní ṣé yẹ ẹ ló ń do question ló béèrè kò bóyin next time ẹ̀yin náà má ṣe bẹ́ẹ̀ má fọwọ́ kékeré gbá ńlá kò jẹ́ bó ṣe jẹ́ hmm. nǹkan tó ṣẹlẹ̀ nìyẹn so bí mo ṣe ń sọ lọ bí mo ṣe ń sọ lọ ẹ̀yin obìnrin ẹ̀yin láti wà ẹ̀yin ẹ̀yin obìnrin ẹ láti wà very careful tọkọ yóò bá sí ń bẹ tẹ́ ẹ̀ mọ ibi tó wà tẹ́ ẹ̀ lè establish ibi tó wà tínú bá ń bí yín ẹ má fúnra yín tara yín síta ẹ má tara yín sọ́wọ́ ẹbí látàrí bẹ ṣe ń ba sọ̀rọ̀ tó máa gbé sí spíkà táwọn èèyàn máa gbọ́ pé à obìnrin wọn ò ní mọ̀ pé ṣùlọ ọkùnrin yẹn ti yín náà máa rí mú dání ẹ má tara yín sọ́wọ́ àlè torí pé nǹkan bẹ́yìn ṣe ń sọ̀rọ̀ yẹn àlè á wọ́kàn ní kò ní ẹ́fà ba ọkọ yín sọ̀rọ̀ bẹ́ẹ̀ ó ní mo ṣe béèrè kwẹ́sọ̀ kan lọ́wọ́ obìnrin kan lẹ́ǹkan pé ìwà tí wọ́n ní tó fẹ́ fi tó fi pé o fẹ́ fẹ́ fi impress àlè yẹn kí ló dé tí wàá yẹn ò mú ẹgbẹ́ nílé ọkọ tó fi dàbẹ́ ni pé ibi tí ọkùnrin tó ṣe kinní sí wọn ò kí ń rò pé nígbà míì ìwà yìí ó kàn fẹ́ fi impress mi ni tóun náà bá wọlé màá rí dáadáa bọ̀dá yìí ó dà pé fẹ́ kí n block yín ẹ ti lè máa pè mí after the show kí lẹ̀ ń pè mí fún sìn. ya ah, no ẹ jẹ́ kí n share ẹ jẹ́ kí n share experience yìí bóyá ẹ tún lè ní nǹkan tẹ̀lé fún wa lórí ẹ̀ um, ó ṣẹlẹ̀ pé nígbà tí mò ń date nígbà tá a ṣe young mo lọ́mọbìnrin kan tí mò ń date so mo mọ̀ pé mi àti later mo mọ̀ pé mi àti yẹn kọ́lá jọ ń déètẹ̀ so ó wá ní a ti ń déètẹ̀ ara wa bóyá bíi two, two years mo rí pé àwọn family rẹ̀ muslim two years mo wá rí pé àwọn family rẹ̀ mo mọ̀ pé muslim background wọn muslim background lèmi náà but èmi mo ti di christian through ẹni tí mo gbọ́dọ̀ nígbà àbúrò dáàdì mi so mo ṣáà rí i pé àwọn ni wọ́n sọ pé mo ti eh, bóyá mo torí muslim background mo jẹ́ tí mo change ni wọ́n ṣe fi gbogbo aláìkè mi so òǹkálùkù ṣáà depart ẹlòmíì bímọ fún mi lóòótọ́ ìgbà tó lẹ́nu bímọ fún mi yẹn ó tún padà accept mi nígbà tá a tún padà pàdé but to short the story court ni pé ẹ tó wá lọ fẹ́ tí mo mọ̀ ká jọ ń fẹ́ nígbà yẹn tó jọ ń dé tiwọn gbà yẹn nísìnyí báyìí ṣe ń wà lólé ẹ̀ wọ́n jọ kọ́lé ni wọ́n jọ dá business papọ̀ wọ́n jọ ṣe everything papọ̀ ní ọmọbìnrin yìí tó bá ń sọ nǹkan tó ń pass through ilé yẹn fún mi ẹkún máa ń dágbọ̀n mi fún òun gangan fúnra ẹ̀ ìwà àti èmi náà ti wà tí mo ṣe kankan ìwà àti mo ṣe fi eh, sílẹ̀. ayé ti lajú ju gbogbo yẹn lọ nísìnyí ìwọ tó bá ń dètè ọkùnrin eh, tó dẹ̀ ti rí pé ìmọ́lẹ̀ ni. that was then that was eh. then mo sọ thirty get hmm. bàtà padà pàdé tó wá ń sọ gbogbo nǹkan tó pass through fún mi i'm not happy with gbogbo nǹkan tó sọ fún mi yẹn. Mm débi pé nígbà yẹn ó lọ skul lọ́wọ́ ó wà institution ìgbà tó fẹ́ continue ni wọ́n ṣáà dìde dandan kó marry ó marry tán ó ló fẹ́ continue ọkọ ẹ̀ ní kó má continue kó má wọlé tí wọ́n máa ti fẹ́ra tó máa continue wọ́n fẹ́ra tó. so nǹkan tí mò ń sọ lọ má lọ play ara ẹ sọ́wọ́ family àwọn ọkọ ẹ bínú bá ń bí ẹ bó bá fẹ́ pé ọkọ ẹ níta bóyá ó pẹ́ wọlé bóyá ó fẹ́ establish ibi tó wà nǹkan kan má pé kò even láàárín àwọn ọ̀rẹ́ ọkọ ẹ má lọ da láṣejù tọkùnrin bá ti mọ̀ pé òun sílì á gbé ẹ e sí spíkà àwọn tí ò yẹ kó gbóhùn ẹ á gbóhùn ẹ àlè máa gbóhùn ẹ aribo ṣe ń ba sọ̀rọ̀ á work on it àlè máa mẹ́wàá àti rojú ẹ falẹ̀ á wá máa wá evidence tó máa fi wọn àlè wípé ṣebí mo sọ fún ẹ bí ìyàwó mi ṣe rí kò lálẹ́ yẹn fẹ́ o bóyá ó ní nǹkan tó fẹ́ gbà bóyá ó fẹ́ kó lè máa rí dó dáadáa kó lè máa gbowó lọ́wọ́ ẹ̀ ṣe bí mo sọ fún ẹ bí ìyàwó mi ṣe rí máa gbọ́ bó ṣe ń sọ̀rọ̀ ṣe orí bó ṣe ń bá mi sọ̀rọ̀ bó ṣe ń treat mi nìyẹn àlè yẹn Awa ó ti fún àlè ní pressure pe òun ò nífẹ̀ẹ́ iru nǹkan báyẹn ló máa ń mú àlè tẹsẹ̀ síta láti máa ṣoògùn láti máa ronú pé kó o kú dànù so fóònù wà lára gbé telephone conversation communication over the phone is very very important tí ọkọ ẹ wa ni níta tó pẹ́ má show aggression ẹ lórí phone má fi inu e ẹ̀wọ̀n lórí phone in fact tó bá ń sọ̀rọ̀ lórí phone gan ní kíbi tí ọkọ ẹ bá wà tílẹ̀ bá ti ṣú tó ò establish ibi tó wà jẹ́ kó ó lè ti bà ẹ́ jẹ́ ń bẹ̀ jẹ́ káwọn èèyàn wá rí i pé àwọn ah, olórí burúkú lọkùnrin ìwọ gan ló burú hmm. torí bó ṣe máa hmm. sọ̀rọ̀ wọ́n máa ní hmm. ah, ah, ó de ti bà ó de ti ba obìnrin jẹ́ fún wa bo èṣù ni ẹ́ ó kì para ẹ̀. good evening ma. good evening. ẹ kalẹ́ ma. ẹ kalẹ́ o. tó ti yẹ yín tó ṣe máa sọ̀rọ̀ á ní èṣù ni wọ́n ọmọkùnrin orí bóbìnrin yẹn ṣe sọ̀rọ̀ ó ti bẹ́ẹ̀ o but ngbà tó bá máa gbé anytime please make it a point of train ara ẹ train ara ẹ tó o ti lè establish ibi tí ọkọ ẹ wà at any point in time Ma bá sọ̀rọ̀ aggressively lórí fóònù gbogbo inú tó bá ń bí ẹ jẹ́ wa padà wá kó wá fèsì ẹ̀ ṣé o mọ̀ pé ibi tó ti rojọ́ ẹ wọn ò ní rí ẹ mú ẹjọ́ máa máa fà á ni Ma bá sọ̀rọ̀ aggressively lórí fóònù ó lè wà lọ́dọ̀ àlè ó lè wà lọ́dọ̀ àwọn ọ̀rẹ́ tó ti bà ẹ́ jẹ́ fún ó lè wà lọ́dọ̀ àwọn ẹbí ẹ̀ wọ́n á kọ̀ play wọ́n á play sọ́wọ́ wọn ni wọn ò dẹ̀ nímọ̀ pọ́kùnrin yẹn lè ṣù àwọn èèyàn tó wá máa sọ pé ah njó tó bá yọ ọkọ ẹ sọ̀rọ̀ tó bá rí bó ṣe bá ọkọ ẹ sọ̀rọ̀ lórí fóònù wọn ò mọ̀ pé ó ti gún ẹ ní abẹ́rẹ́ wọn ò mọ̀ pé ó ti gún ẹ lábẹ́rẹ́ so it's a lesson tẹ́ láti mú dání ní alẹ́ yìí dẹ́ndẹ́ yín ọkùnrin náà ẹ láti rọra ṣe ẹ mọ reason tí àlè àlè tó bá ṣe ìyàwó ilé ẹ ní ṣùtà òun ló máa padà wá pa ẹ́ àlè tó bá ti le ṣe ìyàwó ẹ ilé ẹ ní ṣùtà àlè tó bá ti lè ní lọ́nkọ̀ pé kíyàwó ẹ pé kíní àlè yẹn ló máa padà ó máa padà báyé ẹ jẹ ni ọlọ́run nítorí ẹ lọ kọ́ sílẹ̀ kò sí bí àlè bó ṣe lè fẹ́ràn ọkùnrin tó kò lè fẹ́ràn ẹ̀ tó ìyàwó àkọ́fẹ́ ọkùnrin ìyàwó tí ọkùnrin kankan fẹ́ kò sí torí pé ní ọ̀pọ̀lọpọ̀ gbà wọ́n jọ máa ń mọ ìpilẹ̀ṣẹ̀ ara wọn mo ń fi àsìkò yìí kí ọjọ́ máa ń mọ ìpilẹ̀ṣẹ̀ ara wọn mo ń fi àsìkò yìí kí Mr Adeleke Adewole Adeleke tó ṣe sixtieth birthday ní FCBA Parish Celestial Church ní America wípé happy birthday to you ẹ má bínú belated birthday ẹ má bínú pé mo ń ṣẹ̀ṣẹ̀ ń kí ẹ ṣe ọ̀pọ̀lọpọ̀ ọdún láyé o ṣe ṣe sixty ẹ ṣe seventy ẹ ṣe eighty ẹ ṣe hundred lágbára ọlọ́run mo tún fi àsìkò yìí kí ọ̀gá Bello bàbá mi dáadáa Débáyọ̀ Sàlámì fún bẹ́ẹ̀dẹ̀ ìyàwó wọn tó pé seventy alájà àwọn alájà àwọn ìyá onínúure ìyá alálùbáríkà àwa yìí wọn ò lè mọ̀ wá mọ́ nígbà táwa máa ń lọ sí atítẹ̀bí mo ń fi àsìkò yìí kí wọn wípé eh, congratulations ẹ̀mí yá ẹ dàgbà ẹ dògbó ẹ ṣe ẹ tí ẹ tí ì jẹun ọmọ ẹ ṣe bẹ̀rẹ̀ ni ẹ máa fi ayọ̀ àti ìdùnnú ẹ máa fi lo ìgbésí ayé yín ni lágbára Ọlọ́run pàápàá ọ̀gá belò ẹ Adébáyọ̀ Sàlámì mo ń kí yín pé ẹ kú oríire ọ̀pọ̀lọpọ̀ ọdún níyàwó yín máa ṣe lẹ́yìn náà máa ṣe ẹ ti tọ́mọ nínú gbogbo àwọn òṣèré ẹ jẹ́ kan nínú àwọn tí mo respect ẹ̀yin má jẹ́ kéèyàn bí àwọn ọmọ yẹn kí gbogbo wọn dé kí ó bá sí tí ó kàwé nínú gbogbo ọmọ wọn wo kudos to you Baba. kudos to you honestly nínú nínú gbogbo wọn o ni mo mo ẹ̀yin mo stand in out báyìí ni mo dẹ̀ respect mo respect àwọn tó kù náà o bẹ́ẹ̀ ṣe mọ̀ pé nǹkan téèyàn bá mọ̀ lèèyàn máa sọ mo mọ́nú wọn mo dẹ̀ mọ̀ pé àwọn tó kù náà tọmọ kò sí tí ò tọmọ nínú wọn but ah ọ̀gá Bello mo mo mo salute mi ṣe báyìí fún yín mm. so ẹ kú àṣeyẹ ìyàwó yín o màmá ṣé mọ́mí èjìdé ko la máa ń pè wọ́n ni ọ̀pọ̀lọpọ̀ ọdún ni wọ́n máa ṣe ní orí orí orí èèpẹ̀ ẹ gbogbo ẹ̀yin tẹ́ wá wà nílé ọ̀la ni birthday hmm. class captain wa o hmm. hello pat. hello hello pat mo wà live pat mo wà mo wà mo wà live máa pè ẹ́ padà tí bá ṣe tán kí ló dé tó ń wẹ̀ pè ẹ́ padà so um, ní agbára ọlọ́run a ṣe ọ̀pọ̀lọpọ̀ ma eh, eh, Oluwa Olúwaṣeun fún mi class captain ọ̀la ni birthday Dáre mo dẹ̀ máa post ẹ̀ ní twelve gbogbo ẹ̀yin dẹ̀ wà lórí ìkànnì Yinka TNT class captain ni Dáre Olúwaṣeun fún mi ọ̀la ni birthday Dáre o ẹ eh, wish Dáre ni happy birthday mi ò ní jáde lọ́la bọ̀ mo ń kí Dáre Olúwaṣeun fún mi dáre olúwa ṣe fún mi happy birthday to you many happy returns ní agbára ọlọ́run aṣọdúnmọ́dún aṣoṣùmọ́ṣù ní agbára ọlọ́run anílé owó anílé ọmọ anílé àìkú baálé ọ̀rọ̀ lọ́lọ́run máa jogún fún ẹ akí ẹ lọ́la gbogbo ẹ̀yin tẹ́lẹ̀ wà ní house ẹ bá mi wish happy birthday hello hello. ẹ kalẹ̀ ẹ jọ ọpẹ́ o ànílé owó ànílé ọmọ dáre olúwa ṣeun fún mi ọ̀la ni bẹ́ẹ̀dẹ̀ ẹ bá mi kí ẹ bá mi ẹ bá mi yẹ sí ní a ṣe ọ̀pọ̀lọpọ̀ ọdún láyé ẹ jẹ́ kí n fi ìsìn ṣe àlọ ohun tá ti kọ́ lẹ́nìí tó bá di ọjọ́ Sunday a tún with another interesting topic ẹ mọ̀ pé gbogbo nǹkan tá a bá ṣe la máa ń kọ́gbọ́n nínú ẹ̀ sunday mi ò mi ò jáde lọ́la mo fẹ́ sinmi lọ́la màá wá pẹ̀lú another interesting topic. tó bá di ọjọ́ tuesday ẹ pàdé mi lórí thirty two fm Ibadan, thirty two fm Ibadan. ẹ pàdé mi lórí ẹ ní between ten and twelve uh, eh, am ten pm máa ṣetán ní twelve am ní òru ní agbára ni níbi tí àwọn àwọn èèyàn mi Ibadan ní Nigeria. tó lè pe international tó lè pe local calls tẹ máa pè wọlé a kò máa jẹ ìjọ yẹn á jẹ introduction àwọn eto tá fẹ́ máa ṣe but ètò yẹn máa bẹ̀rẹ̀ officially ní ọjọ́ tuesday ni alẹ́ ọjọ́ tuesday on the eighteen ni ten o'clock alẹ́ títí di twelve pm ní òru ní agbára Ọlọ́run ẹ jẹ́ kí n máa fi ìsìn ṣe àlọ gbogbo ẹ̀yin tẹ́ bá ní problem pẹ̀lú oko yín ẹ má gbàgbé láti pe ebony sórí plus four four seven four four eight one nine eight two five six ẹ pe aṣíwájú elégbòogi ẹ bá mi pè é ní sórí nọ́mbà yìí ní nàìjíríà tẹ́ bá fẹ́ rà ní nàìjíríà plus two three four eight zero double three five three zero four one four plus two three four eight zero double three five three zero four one four ni agbára ọlọ́run à ń pàdé láyọ̀ ni ọjọ́ sunday ilé ire lójú owó ń rí o fún ilẹ̀ danabix ẹ má gbàgbé láti pe danabix sórí plus two three four nine zero eh, four seven seven nine seven three five two plus two three four nine zero four seven seven nine seven three five two ẹ má gbàgbé láti pe yọ̀mí gbogbo ẹ̀yin tẹ́ fẹ́ ṣe ṣàbàríkòlò ní nàìjíríà ẹ pe yọ̀mí sórí plus two three four nine zero four one two zero zero four six seven plus two three four nine zero four one two zero zero four six seven àbí tẹ bá fẹ́ ra bèbè tẹ bá fẹ́ ra top up gbogbo ẹ̀yin tẹ bá wá ní interest láti support mi pẹ̀lú website àwọn èèyàn mi ti support mi náà but I sì need support láti fún website ṣàbáríkòlò kolo. Ti ì tí ì ṣerú ẹ̀ rí ó in another two three four weeks ó máa bẹ̀rẹ̀ sí ní run tí ó máa ya gbogbo èèyàn lẹ́nu ẹ̀yin tẹ́ bá ní interest láti support me privately torí mi ò fẹ́ gbé àwọn èèyàn mi ní kí n má gbé account síta so wọ́n ti support me náà pa she need support ẹ̀yin tẹ́ bá ní interest láti support me fún website Shabari Shabarikolo ibẹ̀ yẹn máa wà more secure than ẹ mọ̀ pé ká máa ṣe kíní gan so ti wà overwhelming fún mi ẹ pè mí sórí plus four four seven four zero four eight five one two three four tẹ́ bá fẹ́ support Shabarikolo website plus four four seven four um, seven four zero four eight five one two three four gbogbo ẹ̀yin tẹ́ bá dẹ̀ fẹ́ ṣe ṣàbàríkòlò ní diaspora ẹ má hesitate láti pè mí is going to be ẹ má worry wà discreet pẹ̀lú mi nítorí ẹ̀ ní jẹ́ pé ẹ̀ǹkọ̀kan ni màá wá ṣe openly mo láwọn èèyàn tó pọ̀ lọ́wọ́ mo fẹ́ obìnrin all over the world àwọn nàìjíríà mo ti rẹ́ bọ́n ṣe máa yanjú wọn tó bá ti ṣe pọ̀ díẹ̀ tó bá dára ẹ lójú má rẹ́gísítà pẹ̀lú yọ̀mí mo fọlọ́run bá bẹ̀ it's non refundable so uh, ní all over the world ẹ pè mí fún ṣàbàríkòlò pàápàá ẹ̀yin obìnrin ire lójú owó rí o a ó pàdé láyọ̀ àti àlàáfíà níjọ́ Sunday bye for now ó dàárọ̀.